وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه وعلى سائر من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته السلام أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أبو جماعة أتوقف لهم أترى إكي الله أتي kọlọ lè bá aṣíwájú wa ọ̀gá wa ẹni tí ọlọ́run ọba rán sí wa ànábì wa Muhammad ìkẹ́ ọlọ́run àti igi ọlọ́run tí a ní kọ́ba nẹ́bí ọlọ́run jẹ́ ọba ara lé kọ́ba àwọn sọ̀hábà rẹ̀ kọ́ wa bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ọlọ́run jẹ́ ọkàn àwa náà kọ́lọ́run ọba ọba àdíkẹ́ ọlá sí àwa náà lẹ́ni rí iṣẹ́ rí ìwà ọ̀rọ̀ rí ìrìn rí ìṣesí rí. tí èèyàn fi jẹ́ ní iri ọlọ́run fi lọ́rùn ìkẹ́ ìgè náà gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa ọlọ́run jẹ́ ọkàn àwọn náà lópin ìgbà tí àwọn náà bá wà lórí dáadáa àti déédéé kọ́mọ wa lọ bẹ́ẹ̀ ẹ̀sán gbogbo ọmọ ìyá mi tẹ́ ń gbọ́ mi nítòsí àti níjìnà mo fẹ́ kí ìmọ̀nà tí ò ní dàrú láíláí òun ni súnà nàbí wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam lẹ́yìn méjèèjì ni ihun kí wọn ti a bá pè lẹ́sìn tí ọba ti lè lẹ́rìí nínú tírà Ọlọ́run àbí kọ́ lẹ́rìí nínú súnà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ìtí sẹ̀rí àsìláàmù pẹ̀lú ẹ̀ òun ni gbogbo bídíà wá nìyí ànà ni gbogbo ànà wa ni kò síbi kan tí ó rìsọ́ọ̀tì sí tó juná ọlọ́run ọba ọba àlekè ọlọ́lọ abẹ́lọ́hún pẹ̀lú orúkọ rẹ̀ tí fi dára jùlọ àti àwọn àròyìn ẹ̀ tí fi ga jùlọ ọlọ́ba wa pa náà dẹ́bọ̀rẹ́ ọlọ́ba wa pa ẹbọ náà rẹ̀ ọlọ́run wa bá rẹ̀ bídí àṣẹ táà nílẹ̀ kọlọ́ba gbé súnà ànábìwá Muhammadu kí n tó bọ́ sínú ọ̀rọ̀ òní ni nínú òǹkà tó gbajúmọ̀ jù láyé òní ni àkọ́kọ́ Ṣàbáàn òní wà ń ni àkọ́kọ́ oṣù Ṣàbáàn mo fẹnu kan ọlá díẹ̀ díẹ̀ nínú ọlá mo fẹnu kan díẹ̀ nínú ọlá tí ń bẹ fún Ṣàbáàn mo fẹnu kan níjọ́ jimá Ànábì wa Muhammad kìí gba àwẹ̀ nínú oṣù kankan tí ó pọ̀ tó tóbi tí máa gba àwẹ̀ nínú oṣù Ṣàbán kọ́dà àwọn míì ní máa gbà débi pé ààlà ọjọ́ kan àbíjọ́ méjì ni ó fi láàrin wọn àti Ramadan nínú àdísì tí àwa Aisha gbà radiyallahu ta'ala anha Ànábì dé sọ̀rọ̀ ṣàbánù dáadáa olóṣù yẹn yẹ́kọ́fàlù anihun nas àwọn èèyàn máa gbàgbé ẹ̀ bayna rajaba wa ramadan oṣù yẹn wà láàrin rajabu àti ramadan wọ́n tún bí kí ló dé tó ọmọ gbà yìí pọ̀ nù ṣàbánù ó nínú ṣàbánù ترفع الأعمال إلى الله سبحانه وتعالى inú ṣàbánù yẹn ni wọ́n máa ń lọ kó iṣẹ́ jíṣẹ́ fọ́lọ̀ ṣe mọ̀ pé lálàmísì wọ́n máa ń lọ jíṣẹ́ fọ́lọ̀ iṣẹ́ ọ̀sẹ̀ wọ́n ń kó jíṣẹ́ lálàmísì iṣẹ́ ọdún nínú oṣù ṣàbánù ni wọ́n kó jíṣẹ́ lóṣù ṣàbánù ni wọ́n ṣàbánù ni wọ́n kó jíṣẹ́ anábì ni yọ̀wá dùn mọ́ wọn gbọ́n bá máa kó sẹ́yìn lọ kó wà nínú. No àwẹ̀ ó wà nínú àwẹ̀ ṣáàrù ṣàbáàn oṣù ní táwọn èèyàn fi ń palẹ̀mọ́ fún Ramadan ibẹ̀ wọn ó ti fa àwẹ̀ kọ́ra ṣáájú kí Ramadan tó wọlé tilawatul Qur'an wọn ó fi kọ́ra ṣáájú kí Ramadan tó wọlé sọdakọ́t sàárà sísí wọn fi kọ́ra ṣáájú kí Ramadan kó tó wọlé kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn a máa yọ sàká wọn nínú oṣù ṣàbáàlì sẹ́mọ̀kú wà tí rájàbù wà àṣàlàyé rájàbù kíkọ̀ sẹ́rì lórí pé mọ̀ ń gba àwẹ̀ rájàbù kọ̀ sẹ́rì lórí ẹ̀ àbí bẹ́yìn bá láwẹ̀ tó fẹ́ gbà tó bọ́ sínú oṣù rájàbù kì í sí péyàn gbà àwẹ̀ pẹ̀lú àníyàn pé mọ̀ ń gba rájàbù ṣàbáàlì rí bẹ́ẹ̀ o ààwẹ̀ wà nù ṣàbáàn tọ́ra nẹ́bí gbà á ṣùgbọ́n lákèsí kẹ́yìn tẹ́ fẹ́ gba ṣàbáàn gbogbo ẹnikẹ́ni tó hàn pé ó wu òun kó wọ́n gba ṣàbáàn ọgbọ́dọ̀ gbà kọ́ ọbẹ̀rẹ̀ nígbà tó fẹ́ gbà yẹn before kí ṣàbáàn tó dá sí méjì bí ṣàbáàn bá fi lè dá sí méjì ò lè gbà á o ọba nǹkan bá ní ṣàbáàn gbà bó ti bẹ̀rẹ̀ yìí bọ́sọ̀la bọ́sọ̀túnla ẹlòmí náà ti wọ àwẹ̀ nù yín ṣèjọ́ mẹ́rin kó tó di pé ṣàbá ló di fifteen o ti gbọ́dọ̀ wọ́ kọ́ ọmọ gbà á kí ni pé ṣàbá náà wà di fifteen wọ́n wà lọ fi gba ṣàbá nígbà tó di sixteen àdìsí wà lórí ẹ̀ èyí ń jọrọ kan ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tó ní ó ṣe pẹ̀lú ṣàbá àyígbà tán àyígbà tán nù kẹfì ọjọ́ kan ọjọ́ méjì ilẹ̀ láàrin òun àti Ramadan ó ti ẹ̀wà kéré jù èyí tó dáa jù níjọ́ méjì ìyẹn ni pé tí sàbánu bá ti ń di twenty seven ìyẹn gbọ́dọ̀ dá dúró gbọ́dọ̀ dá dúró torí ṣeéṣe kí Ramadan jẹ́ kí sàbánu yẹn jẹ́ twenty nine àbí kó jẹ́ thirty bọ́ba ti wá dá dúró twenty seven dáadáa ní sẹ́ẹ̀ mọ̀ pé ìjọ tí yọ kọlá tá a mọ Ramadan yóò mú ṣákìlà pé anabi sì ní ẹni bá gbààwẹ̀ ní yóò mú ṣákì faqad asọ Abal Qasim ẹni bá gbààwẹ̀ ìjọ iyèméjì yẹn tá à ń pè ọ̀la làwẹ̀ ọ̀tún la làwẹ̀ ìjọ tá à ń tá à ń ṣe iyèméjì ẹni bá gbààwẹ̀ ìjọ náà ọ̀sẹ̀ anabi wa Muhammad tí Ramadan bá ti kú jọ méjì jọ mẹ́ta àyígbà ṣàbánu mọ́. Ada dá ṣàbáàlù dúró á dá dúró á dá dúró ọ̀rọ̀ kẹta àbí kẹrin tí tún yá pa ṣàbáàlù mo ti ní ẹgbẹ́ bá fẹ́ gbà ẹ gbà ṣáájú kó tó wọ fifteen ẹlẹ́ẹ̀kejì ẹ gbọ́dọ̀ gbà pàdé Ramadan ẹlẹ́ẹ̀kẹta àwọn àdísì tí ó wá níbi ọlá tí ń bẹ fún nisfu ṣàbáàlù ìlàjì ṣàbáàlù ọlá bẹ fún so àdísì yẹn sọ ọlá rẹ̀ ni kò sọ iṣẹ́ tí a sì níbẹ̀ sẹ́mọ̀ pé àwọn Aisha radiyallahu ta'ala anha ọlọ́lẹ̀ bá nẹ́bí wa Muhammad ó ní tí ilẹ̀ látò lè kádìrí bá báhùn láyé kí ni kó wọn máa wú annabi wa ni kọ́ máa sọ pé Allahumma innaka afuwwun tuhibbul afwa fáfù àná sẹ́mọ̀pẹ́tùmẹ́ ni pé wọ́n kọ́ wa níṣẹ́ tá a ṣe nínú Laylatu Al-Qadr lẹ́yìn ìgbà tí wọ́n ròyìn ọlá tí ń bẹ fún tán nísìnyí mẹ́wàá gbẹ̀yìn Ramadan wọ́n yóò yẹ wa pé bá a ṣe lè ń bẹ̀ lẹ́yìn ìgbà wọ́n ròyìn ọlá tí ń bẹ fún tán fún mẹ́wàá gbẹ̀yìn Ramadan tán wọ́n tún wá sọ pé báyìí lànà mi ń ṣe ń bẹ̀ o ya'takifu fil masjid anabi máa ṣe ti káàbù nínú mọ́sálásí ṣe ẹni pé lẹ́yìn ìgbà tí wọ́n sọ lápán wọ́n sọ iṣẹ́ tí a sì bẹ̀ nísìmù ṣàbáàl ọlá rẹ̀ ni wọ́n sọ wọn ò sọ pé ṣé báyìí ni kí a sì bẹ̀ iṣẹ́ tẹ̀ ń bá ń bá bọ̀ tẹ̀ ń bá bọ̀ kìyàmù lédè ẹ̀ ń bá bọ̀ tìláwà rẹ̀ tó ń bá bọ̀ àdìkárù rẹ̀ tó ń bá bọ̀ náà lọ́mọ bá lọ náà lọ́mọ bá lọ torí ti ń jẹ́sìn tá a bá ní kinní kan kọ̀díyà tààbùdíyà ni rúpẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni tàòkìfíyà ní í jẹ́ kí ni túmọ̀ tàòkìfíyà ìtumọ̀ ẹ̀ ni pé ààrí òun fẹsẹ̀ tẹ̀ ká tó ṣe bá a bá rí òun fẹsẹ̀ tẹ̀ tá a bá gbogbo tí bá ń jẹ́ bàá dà pátá tàòkìfíyà ni kí ni túmọ̀ ìta àgbà ẹ̀rí fún lọ́dọ̀ ọlọ́run àbí kárẹ̀ rí fún lọ́dọ̀ Muhammad ṣe gbogbo tí ń bá ń jẹ́ sìn tá a fún ni wọ́n ń pè ní bídíà èyí ò sì lè ní ládá ní orí rẹ̀ man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddu gbẹni bá dá tí ọ̀sára ẹ̀sìn sínú ẹ̀sìn wọn nígbà lọ́wọ́ ẹ̀ in tó jẹ́ kí n dúró díẹ̀ níbi ọ̀rọ̀ nísú ṣàbá nìyẹn ẹ rí pé jímọ̀ tí mo kí ní tìjẹ̀wá lọ́hùn mọ́ ń sọ̀rọ̀ al-Isra'u wal àwọn èèyàn padà ṣe wọ́n ṣe nísú ṣàbá nìyí náà nísìnyí wọ́n ti ń bẹ̀rẹ̀ ilẹ̀ Yorùbá kìí sí tẹ̀tẹ́lẹ̀ àwọn kọ̀ọ̀kan ni wọ́n máa ṣe ó ti wá di tí wọ́n ti ń tẹ ìwé fún òru ní sípò ṣàbán òru ní sípò ṣàbán òru ní sípò ṣàbán ti di tí wọ́n ti ń tẹ̀wé fún ìsirà wà lẹ́mí ìrájì nísìn wọ́n ti ń kẹ́ lójú ní sípò ṣàbán náà nísìn wọ́n ń fẹ́ lójú ọlọ́wọ́n sọ àná wájú ó nínú tí wọ́n kí bẹ́ẹ̀ sọlátùl àlùfíà irun ní one thousand irun kí gbogbo yẹ mọ́ irun ní one thousand irun kí gbogbo irun ní one thousand yìí ni wọ́n pàdé mọ́sálásí ìmáàmù ọ̀sáájú àwọn jẹ́ mọ́tò lẹ́yìn rẹ̀ ọba ka pátí àtàn yóò ka kúrò aláwọ̀ ọgọ́rùn kan rákà kìíní kúrò aláwọ̀ ọgọ́rùn kan rákà kejì

mẹ́wàá mẹ́wàá mẹ́wàá yóò fi wá kí ọgọ́rùn-ún rákà kúrò aláwọ̀ yóò fi pé one thousand sọlátul àlùfíà ìrun ẹlẹ́gbẹ̀rún kan ni wọ́n ń pè ìrun ẹlẹ́gbẹ̀rún kan. mídíà ni o ma anzalallahu biha sultan kọlẹ́rì la minal kitabi wala minas sunnah fún un tíra ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀sẹ́rí fún un súnà Nábì wa Muhammad ẹ̀sìn sí ní ìtìbáwò ni laysa bil ibtida níta ń pè lẹ́sìn ìtìbá ọ̀tẹ̀ láwọn tí wọ́n mẹ́sìn wá fún wa ìyẹn Ànábì wa Muhammad laysa bil ibtida kìí ṣe fọ́ dàbí díà tiẹ̀lẹ̀ gbọ́ntọ́bájẹ́sìn bídíò gbọ́dọ̀ wọ́wọ́ sọ̀látùl alfíà bídíà ni alìmáàmù Turtushi rahimahullah nínú tíra rẹ̀ tó ṣe albida wal hawadith tí ìbágbàbí ó kọ tíra náà ìgbà tí ń ka àwọn bídíà àti àwọn tí wọ́n dálẹ̀ tí ìsàrẹ̀ ìsìn ọka sọ̀látùl alfíà fi laylatin nisf min Sha'ban ọkà máa ní wọ́n ń sọ nínú tíra náà pé jọ wọ́n kọ́ ilẹ̀ kínní yìí kúdùsì ló ti bẹ̀rẹ̀ Jerusalem ló ti bẹ̀rẹ̀ arákùnrin kan ni wọ́n ń pè ní ibùnú àbí ọkà àdìsí fún nígbà tó gbọ́ láǹtà bá wọn pé áà kí ni ọgbọ́n ọba kò sí mọ́sálásí ọba bẹ̀rẹ̀ sí yan náfìlà ọlọ́run wá bùn ní ohun tó dùn nù bàbá yẹn wá rí pé a ibùnú àbí àmúra oníyẹn ní mọ́sálásí náà wò dáa ìbúrò ni wọ́n bá jọyìn rẹ̀ nígbà tí ọdọọdún tí ó tẹ̀lé mọ́sálásí ń dájú méjì nígbà tí ọdọọdún mẹ́ta mẹ́ni mọ́sálásí bá kún fàyà tó dá wàhálà lẹ́jọ́ náà pé a ntí ibùnú àbí àmúra wa dálẹ̀ sẹ́sìn ni àbí ẹ̀sìn kọ́ ọ̀dàrú òsín nínú ẹ̀sìn dáadáa ni àmáyé ẹ̀kọ́ mọ̀ àmọ́kànlẹ́rìí àyè ẹ̀kọ́ kò yí ségíní kọlẹ́rì bídíà yẹn bá ti dálẹ̀ yìí máa ràn ní yìí máa ràn yìí máa ràn ọlọ́run la gbogbo àwọn bídíà o kó bá wa dá wọn padà sórí déédéé kó sì bá wa dá wọn padà sórí dáadáa so tí wọn bá wá ń polo ní sùsà báàlù ogun jọ́bẹ́ni lálẹ́ ní tí wọ́n ṣe níbi tí ń sọ kalẹ̀ kí ó tó tó yìí o ẹ má dá wọn lóhùn o má dá wọn lóhùn kò sẹ́rì fún un ìbádà tẹ́ bá ń bábọ̀ ní ẹ máa ṣe kíni ẹ máa bá lọ tìláwà tẹ́ bá ń bábọ̀ ní ẹ máa ṣe kíni mo dẹ̀ ti sọ ńgbà tí ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí náà pé lẹ́yìnlẹ́ lẹ́lẹ́ ṣáàrù ṣàbáàn oṣù palẹ̀mọ́ fún ẹgbàáwé ń bẹ̀ ẹsẹ̀ tìláwà ń bẹ̀ ẹsẹ̀ sàárà ń bẹ̀ sẹ́ẹ̀rẹ̀ yìí ni ẹ máa bá lọ sẹ́ẹ̀rẹ̀ yìí ni ẹ máa bá lọ sẹ́ẹ̀rẹ̀ yìí ni ẹ máa bá lọ àmọ́ káwá sí pátí fún ká máa kó yẹn jọ káwá dá wa lálẹ́ àwọn bí ó tún máa sọ funfun lọ gbáà bí ẹni pé màláìkà ni wọ́n gbogbo ẹ̀ náà abúrakadàbúra ni àwọn tọ̀dọ̀ wa lè yìí kìí ṣe pé àwọn wá ní mímọ̀ débi tí wọ́n á sọ pé àwọn fẹ́ legalize kankan pẹ̀lú ẹ̀rí kò sí àwọn kan rí pé náwó kan tó dé káwọn gbowó lọ àwọn èèyàn àwọn bá sẹ́lẹ̀ ìbìkan wọ́n dẹ̀lú wọ́n gba owó owó tí a fẹ́ gbà wọn náà ní kókó omi gan sọ fún ọgbẹ́ bóun bá ti rówó òun lè tú ní àmà kákín tó pẹ̀lú kámà ó lóun lè ẹ má torí owó kọ lọ́lọ́hun ẹ má wàá torí owó sí àwọn èèyàn ní ọ̀nà bí ọ̀rọ̀ Ṣàbáàn ó ti jẹ́ ni mo sọ sókè òun jẹ́ ni mo sọ ní sókè ẹnipa rẹ̀ bá ká kó bẹ̀rẹ̀ ṣàbán ẹ má gbà pàdé Ramadan ẹ fi bí ọjọ́ mélòó lẹ̀ jọ méjì jọ mẹ́ta lẹ̀ kó tó kan Ramadan gbogbo sí olórí ẹ bẹ̀rẹ̀ láti fi palẹ̀ mọ́ láti pàdé Ramadan pẹ̀lú dáadáa ẹ jẹ́ kí yàmùlẹ́ ni yóò lékún ẹ jẹ́ bá dáa yóò lékún sàárà ṣíṣe ẹ jẹ́ ó lékún tìláwà yín ẹjọ́ lékún iṣẹ́ rere yín ẹ̀fikún lóṣù ṣàbán oṣù tí wọ́n kóṣẹ́ lọ sánmà lọ jíṣẹ́ ni ẹ wọn kóṣẹ́ yín lọ láàrin oṣù méjìlá ṣàbán wọn kóṣẹ́ lọ láàrin ọ̀sẹ̀ alamisi ni wọn kó iṣẹ́ lọ ẹ jẹ́ wọn kóṣẹ́ yín lọ kó bá yín lọ́wọ́ ṣẹ́ rí bá yín lọ́wọ́ ṣẹ́ rí kó bá yín lọ́wọ́ ṣẹ́ rí ọlọ́run fi rọ̀ wá lọ́rùn ọba mi ó fi rọ̀ wá lọ́rùn o ọlọ́run sì wá nínú ẹni tí ó rí sí ẹrí sínú ṣàbánù yìí ọlọ́run ọbọ̀ balẹ̀kẹ́ olóòsì tẹ́wọ́ gba iṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ ṣàbánù mo dá dúró bẹ́yìn mo wá fẹ́ bọ́ sí ọ̀rọ̀ tí mo ti ń bábọ̀ láti bí oṣù méjì àbí kò jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn ọ̀rọ̀ kí lára bọ̀ tẹ́tẹ́lẹ̀ ìgbọ́ sẹ́ẹ̀dí wọn lọ sí ní àyíwò wọn ẹ nídìí ẹ yìí bí àwọn yìí bá ti bímọ ẹ̀yin náà lẹ ní ọmọ yìí bó moríta bọ́rọ̀ níta ní ọ̀ràn mi létí bó bọ́rọ̀ níta ní ọ̀ràn mi àbí kò sí ẹnì kankan tó lè ràn mí létí àbọ̀ pé níjẹ̀ jọ́ ibi tá a dúró sí ni. tá lè rán mi létí nù ń jẹjọ́ wo ibi àdúró sí ni Abu Suleiman náà àbòsí kíláàsì ni bọ́ládé bí dáa ti bẹ̀rẹ̀ nú àdíbí dáa dé àwọn bí táà rìn kọjá lọ sọ wọ́n sọ bí táà dé ó sọ bí táà ti bẹ̀rẹ̀ ọwọ́ àsọ bí tí a ti rìn lọ ibo làwọn àti ni. bẹ́ẹ̀ka dé bí táà ń kọjá lọ nù bí táà dé tàbí dúó táà ní sọ pé báyìí la dé tàbí dúó àfa oyetola bíi so yóò yí tọ́lá náà ni wọ́n ẹ̀ barakallahu fik ọlọ́wọ́n bá ń sàfà yìí lẹ́sàn rẹ̀ àwọn àfáà wa tó ní àlèfi díẹ̀ ní ọmọ lẹ́hánù láfi sí kíní láfi kọ́ wọ́n kẹ́rì wa rẹpẹtẹ tí ní yà síbẹ̀ torí ta sọ́jẹ́ ní ọgbà jẹyọ náà nù àwọn abọ́ síbi àwọn tó sọ pé a lè fi lẹ́hánù kọ́ ọmọ abẹ́kọ́ a lè fi DNA kọ́ tó ipa ní bùkátà sí àwọn yẹn wá mẹ́rin wa nínú ẹ̀rí tí wọ́n mú wá ni pé ọba mi ọba adékè ọlá subhanahu wa ta'ala ibi náà adé náà ló jẹ gbọrọ lẹ́nu yìí ọba mi ń sọ̀rọ̀ pé tí wọ́n bá ṣe ilẹ̀ àmì rẹ̀ bá ń kà á yẹn àfa ní alukurani. àwọn tí ń lẹ́kọ̀ọ́ sí náà máyàwó wọn. ilà wọn àwa lẹ́lẹ́rìí kankan tí ó jẹ́rìí wọn pé ìyàwó wọn ṣe tí wọ́n ní ìyàwó sí àfàwọn náà fúnra wọn. tó ìjọ àfisẹ̀rí ara wọn ni arúgbáwò ṣàádá tó pẹ̀lá. kí wọ́n wá fọlọ́hún sẹ̀rí lẹ́mẹ̀rin. àní jìnnà sẹ́mi pé ọlọ́run sọ pé wà lámúyẹ̀kún làwọn ṣùgbọ́n wọn ní kíni. wọ́n wá ní à ń tọ́fà á ṣe mọ̀ pé wọ́n lẹ́lẹ́rí lọ́lọ́ fi ní fashahadatu ahadihim arba'u shahadatin billah ìtẹ́ni kọ̀ọ̀kan wọ́n wà torí pé kò sẹ́rí kò sí kí ní ìtí wọ́n wà fi ṣẹ̀rí ni kí wọ́n ṣe lè hàn ṣe mọ̀ pé túnmọ̀ ní pé bí bá ti wà kò nídìí látara àgbọ́yé ááyà yìí náà èrò kó yín fa ọlọ́run láwọn tó sọ pé ìyàwó àwọn ṣe sìná tí wọ́n wá ní ẹlẹ́rìí àìlẹ́lẹ́rìí òun lọ́kàn kí wọ́n máa ṣe lìáànù láti fọlọ́hun sẹ̀rí abẹ́ẹ̀kọ́ ìtọ́fà tí wọ́n bí fọlọ́hun sẹ̀rí ni pé kò sí kíní òun ló bí lìáànù ìtumọ̀ ẹni pé tẹ́ẹ̀rí bá ti wà kò sí wọ́n lẹ́rìí tó wà ní DNA bàbá ti wá ní DNA ah ní bùkátà sí kí mọ́ torí DNA ọkọ̀ fáwọn gbogbo tẹ́ ń ṣe kí ni tẹ́jìyàn sí wọ́n fi ní ẹgbẹ́ àyàyé ni ẹ̀yìn tẹ́ ní dandanlẹ̀ àánú wọ́n sàgbọ́dọ̀ sí ọlọ́run gan sọnù àyà pé wà lábíyẹ̀kún làhún ṣọ́ọ̀dá wọn lẹ́lẹ́rìí òun lọ fa fáṣàhádátù áhàdìhìm ní tí wọ́n wà fi sẹ̀rí ní arba'u shahadatin billah amọ́bẹ̀rí bá ti wá wà kò sí arba'u kò sí bá shahadatu adihim arba'u kò sí mọ́ ẹni ti wà kílẹ̀ ní lọ́wọ́ wá jẹmọ́ làwọn fi ní ẹ̀rí wà fún DNA o ẹ̀rí tó wà fún ni pé kọ̀sẹ́rì ló bí lè àánú bẹ́ẹ̀rí bá ti wá wà kò sí lè àánú mọ́ ìtọ́wá dúró ẹ̀rí ní kíní DNA ọ̀rọ̀ kan nu àwọn àfáàfọ̀ wá fún wọn lésì pé àbà mo sọ jẹjọ náà o kílẹ̀ ń pèlè rí ìta ń pèlè rí ìtó ní kòrókòró abẹ́ẹ̀kọ́ tí wọ́n ní sọ orí sẹ́ǹpé látara orí náà wọ́n ti yọ wọ́n ní sọ orí ó sojú rẹ̀ ìyáàmù DNA ò lójú orí kò sojú rẹ̀ ó wọn ní ìkọrí náà ní níjẹ̀jọ́ mo ṣàhádà àti kí ni àti báyìí náà sẹ́gbẹ́ wọn sàlàyé mẹ́ta wọ́n wá ní gbogbo agbára DNA pátápátá kọrí náà ni kò tó tápè ní wọ́n wá ní àwọn tó wá ní DNA lámọ̀ lòun ní kọrí náà gbà mí náà máa jẹ́ ṣàhádà kọrí náà gbà mí máa tú iná jẹ́ kí ni ṣàhádà ǹjẹ́ mo lọ ti rí wọ́n ní kọ́ọ́là yìí àrọ́ wàdá ti ni. kọ́ọ́là yìí àrọ́ ìjẹ́ rántí sàn Zulaikha àti ànábì ọlọ́run Yusufu alayhi salatu Yusufu ni à òun ní dààmú mi náà ẹnìkan náà àwọn ará ilé obìnrin ń bá wá jẹ́rìí kí ló fi jẹ́rìí min ẹlẹ́rìí kan wá wá nù àwọn aráàlú obìnrin wọ́n wá jẹ́rìí sẹ́yìn gbogbo náà wọ́n ti kí ni ẹ̀rí wọn lò kí wàá mu tí wọ́n lò nǹka náà. tí sọ rẹ̀ bá fi lè ya látẹ̀yìn. Yusuf ló gbọ́rọ̀. aṣọ rẹ̀ bá wá ya láti wájú obìnrin yẹn ló purọ́ Yúsúfù ló sòdodo ṣe é mà pẹ́ni tó jẹ́rìí aṣọ ní ń sẹ̀ aṣọ yẹn kọ̀rínà ni àbí kòrókòró ìgbọ́ kí ni wọ́n wá pé kọ̀rínà ó náà ń bẹ̀ wọn wọ́n fi ní àhà ẹ̀sìn wá ní ṣáádà lọ́lọ́run wí ọlọ́run gan fún rẹ̀ ń lo kọ̀rínà yìí fi ń rọ́pò a máa ń pe kọ̀rínà náà ṣáádà ń gbà mí sí bí wàá rọ́wọ́ lè jí iya fi baiti an nafsi abi gini eban ka wa shahida sha'idun ẹ rí pé asọyà wájú asọyà lẹ́yìn kí lòun náà jẹ mẹ́rin kọ̀rínà ni ó wá pè ní kí ni àkọ́lé tó bá mú ọlọ́run pé ìtọ́ bá mú ọlọ́run mọ́ sọpásọ tó ya tí wọ́n ń pè ń ṣàhádà bí ẹni ìgbẹ́ lágbàájá sọ tí DNA náà tó ṣàdá sọ́rọ̀ kílẹ̀ àbí ó kílẹ̀ àbí ó ẹ̀hẹ̀n náà ọ̀yá nínú àwọn tó fún wa ní sẹ́mọ̀ pé ọ̀rọ̀ àwọn tí wọ́n láà lè DNA sí ẹ̀rí òun là ń mú wá lọ́wọ́ abẹ́fọ́ àkọ́kọ́ ọ̀rọ̀ wọn ni kíni aya kí ayà jùlọ bí gíní ẹgbọ́n wà lámìyẹ̀kún láhún ṣùhàdá wọ́n tún máa yà wàrọ́wàdá tí gíní wọ́n tún wá yà wàṣẹ́ ìdà ṣáàhìdún àwọn amáyà mi wà tó tún lágbára wọ́n ní gbẹ̀wá ní wọ́n ṣe DNA tẹwálẹ̀ nígbà DNA láti fi kọ ọmọ kéèyàn sálọ sí lẹ́àánù ni lẹ́àánù báwo ọlọ́run fún rẹ̀ ní Al-Qur'ani ń sọ pé òdò ohun bàbá tó bá bí mẹ́gẹ́gẹ́ ní ẹgbẹ́ òun ni déédé lọ́dọ̀ ọlọ́run ìtumẹ̀ ní kí àbájọ́ ọ̀bá bí mẹ́ mẹ́bí ṣe kí ni Ah, ọlọ́ni ẹgbẹ́ ẹni tọ́bá bímọ ní ẹgbẹ́ mọ́ ẹni tọ́bá bímọ ní ọjọ́ pọ́mọ̀ ẹ̀rí ẹ̀yin wá ní ó ṣe lè àánú kọjọ́ máa rẹ̀ mọ́ ah, tọ́bá yẹn gbóná lọ́ba wá ní tọ́mọ̀ wá jẹ́ tiẹ̀ mọ́ tẹ́ ẹ wá fi lè àánú tẹ́ ẹ fi sọ fọ́mọ wọn jẹ́ tiẹ̀ mọ́ tẹ́ fi lè àánú sọ fọ́mọ ò jẹ́ tiẹ̀ mọ́ tó ẹ fọ́ọ̀hún ló sì lọ́mọ tẹ́ ẹ mọ̀ pé ọlọ́run ni ẹgbẹ̀ wọ́n bàbá wọn èyí ló ṣe lè àánú kọjẹ́ ti bàbá rẹ̀ mọ́ sẹ́ẹ̀mà pẹ́ nìsí ẹjẹ́ sàlàyé kó yẹ sẹ́ẹ̀mà pẹ́ ní tọ́ba ti ṣe lè àánú ọmọ yẹn automatically kiri ẹ́ àwa ṣe DNA DNA wa sọ pé òun ló ní ọlọ́run wa ní odò òhún ẹgbẹ̀ wọn mọ́ bàbá wọn ṣé bí ẹlẹ́ àrùn tẹ́ fi kọ ọmọ òun nìsìn pẹ̀lú DNA tó sọ pé òun ló ní èwo lọ́báyà òun ní méjèèjì ẹ̀dà mi lóhùn sẹ́mọ̀ hmm. pé lè hàn bẹ́ẹ̀ bá ti ṣe ọmọ yìí òsì gíní a wá ṣe DNA ọwá lóhun ló ṣe gíní ọlọ́run sì ní ìdòwò ẹgbẹ́ ọmọ kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀dàkùn áyàun pẹ̀lú lẹ́àánù tẹ́ ẹ ṣe ọ́takọ́ra wa ẹbí ọ̀takọ́ra wa ẹ̀dá mi lóhun okú ah, bẹ́tà bẹ́yìn ọba kúkú kọ ọmọ kọ lọ ṣe DNA tí ó jẹ́ òkìlẹ̀ àpò òun kó ṣe kí ni òun kọ́ lọ́mọ torí pé ọlọ́pàá ṣe DNA yọ padà takáyà o toró ti ṣe lẹ́àánù ó ti kọ ọmọ yìí pẹ̀lú lẹ́àánù wọ́n wá ṣe DNA. DNA wá sọ pé òun ló ṣe kí ni òun ló ní ṣé ẹ mọ̀ pé ìtumọ̀ ẹni pé lẹ́hàánù ó ti jẹ́ wọn ó pe ọmọ àwọn fẹ́ lò bí torí bàbá wọn sọ pé òun ṣe kí ni kóun ní ó di káfíńtì sọ́dọ̀ pé àmẹ́ni tó ní kódà tá a bá wọn àbá tó bí gẹ́gẹ́ tó epo náà kò ní àgbọ̀dọ̀ fi tì sí ọ̀dọ́ rẹ̀ ṣé ẹ mọ̀ pé ó ti ta káyà pé àhá òní owó. ẹ pọ́ ọmọ pẹ̀lú bàbá rẹ̀ bàbá tó bì ní ẹ ló ṣe lẹ́hàánù kọjá bàbá rẹ̀ mọ́ tó epo ló sì bì í àbẹ́ ẹ̀kọ́ ni èyí òun gan wà nílé ọ̀dọ̀ ọlọ́run èyí òun gan gbélé tọ́wọ́ kúkú níbẹ̀ lẹ́àánù tá a ṣe tí ò ní jẹ́ àtọ̀ wọn bàbá tọ́wọ́ padà kiri àkóhùn lọ́lọ́mọ ọbẹ̀ tà ká má ṣe kíni ká má ṣe ká kúkú lọ bí tí ó jẹ́ àpọ̀ ọmọ bàbá àbí ká má pè mọ́ ibo láwọn lọ́ngbà náà díẹ̀ díẹ̀ sẹ́ẹ̀rí pé àwọn náà wọ́n rẹ̀ rí mú wa àbí wọ́n má rí mú wa níbo làwọn náà ti mẹ́rin tí wọ́n nù kìtàbù wa sunna ọ̀yà ká ọ̀yà bàtà yà ń kà kí n tú. ọlọ́run ni ẹ pé àwọn èèyàn pẹ̀lú àwọn bẹ́ẹ̀ bá wá dá wọn bàbá wọn mọ̀ ọmọ ìyá yín wọ́n máa kúrò ẹ̀sìn wọ́n máa wà ní ìkọ̀ abẹ́ àdìgá máa jẹ́rú fún yín àbọ̀ rẹ̀ fún yín. ọlọ́wọ́ ni kò sí láì bí o kò sí láì bí ibi tẹ́ bá ti ṣe mistake kò sí láì bí tẹ́ ẹ̀ mọ̀ kó òun ló ní tẹ́ ẹ pé mọ́ àbọ̀ òun ló ní lọ́wọ́ rẹ̀ kò sí láì bí wà láàkì ṣùgbọ́n. ìtẹ́ bá mọ̀ mọ̀ ṣe owó bìí lérè sẹ́mọ̀ pé DNA sọ pé òun lọ́lọ́mọ ẹ̀yin ló ṣe lè àánú òun kọ́ lọ́mọ ọlọ́wọ́ bí yóò ló fi jásí pé ní abá fẹ́ kọ́ ọmọ gẹ́gẹ́ bí àwọn tó tó ká lọ ṣe DNA wọ́n rí pé tó o bá ṣe DNA yẹ bàbá tó lọ́mọ o lè gbọ́mọ lọ́wọ́ rẹ̀ ó lè sọ pé òun kóun ni ọmọ tó bá ti ṣe lè àánú tán ìṣe ìdí àánú tó ń kọ́ lọ́mọ mọ́ ṣùgbọ́n jẹ́ tó bá jẹ́ pọ̀ pọ̀ òun lọ́ba lọ́mọ òun tí di ẹni sọ pé òun lọ́lọ́mọ wàhálà ti dé tọ́lọ́mọ yẹn ò sí kíni kí ni òbí jẹ́ tiẹ̀ mọ́ lẹ́yìn tó ṣe abẹ́kọ́ di ẹni sọ pé òun sọ kíni òun lọ́lọ́mọ ọlọ́run sì ni ẹ pè wọ́n pẹ̀lú kíni nígbà tó ń yín lójú ẹ bọ́ wàhálà ti mọ́ tààmàdá ti nìyí ṣùgbọ́n ti wá kílíà sí ṣùgbọ́n tí wá kílì àti yí ọlọ́run fi yí lèrè lórí ẹ̀ orí dna ẹ̀ẹ́sẹ̀ yẹn ó tó kílì àbẹ́yìn lẹ́sẹ̀ kí mú láwọn abábi ní ìjọ fi máa dàrú tá máa ṣe kéèsì ó kú bẹ́tà ká fi ilẹ̀ àánú lẹ̀ láyé rẹ̀ ká lọ ṣe tí ó ṣe kí ni kí ni ọwà kílì àjẹmọ́ ọ̀rọ̀ ẹlẹ́ ẹ̀rí ní ìlérí ẹ̀ wọ́n ní ṣẹ̀rí àsìlámù ìjọ tí ń ti ń bẹ ṣẹ̀rí àsìlámù ti ń bẹ ìtí máa sáré ní dídí ṣẹ̀rí àsìlámù máa sáré dídí lẹ́ánù dédé bẹ̀ àti mistake bẹ̀ fifty fifty. kí mọ́ pé àmọ́dí ẹni ẹ̀ dédé bẹ̀ mistake bẹ̀ ó súnmọ́ gíní 100% mẹ́rin táwọn afi tó kílẹ̀ àdédé tá a lọ bi tí dédé rẹ̀ tó ti pọ́dọ̀ ọlọ́run kílẹ̀ àti wa ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ àpò sí kíni ṣẹ̀rí àfihàn ìsọ̀kalẹ̀ fún wa ọ̀fẹ́ ká ṣe déédé kí ló ní tá a máa ta wárí tó lè gbé wa lọ ṣe déédé tá a máa wá ń tá a lè mà sírí àfọ̀dọ́ kí là lè mà sírí ẹ̀ èwo ló kílẹ̀ àti wa ṣébi déédé òun láwàá dúró àbíbi jọ́wọ́ lọ́dọ̀ tọ̀ àwọn àfa àwọn oníṣu eléyìí àwọn àfa àtọ́ba tó ṣe kí n tọ́ba mákínní ẹ̀rí wọn di mélòó ó di mélòó táwọn lè bá sọ kí àkọ́kọ́. ó di méjì Hmm, ìparí nù Abu Suleiman àwọn tó ní tọ̀wọ́ tó ní ṣáádà wọ́n sì ní kọ̀rínà ni àmọ́ kọ̀rínà náà ń ṣe déédéé wọ́n wá lọ mẹ́rin Yusufu wà lẹ́yìn sọ̀látú omi nǹkan lọ́kàn ìdẹ́ nìkan sọ́nsìn bóòlẹ́ ti bá ṣàlàyé yìí torí ó nídìí àlàyé àbí ó nídìí àlàyé náà kí àlàyé tó nídìí tá a fi kọ́ ọmọ díẹ̀ ni mhm. wá jẹ́rìí pé òun ló lọ́mọ ọmọ dídálẹ̀ ọmọ ẹ̀wọ̀n jẹ́ ọmọ ẹ̀tọ́ ọmọ rẹ̀ lọ. àti mhm. láǹfààní àti gbogbo bàbá rẹ̀ pè wọ́n. ọlọ́run sì ni ẹ pè wọ́n kí wọ́n gbà gbogbo wá ní lọ tí ó jẹ́ ó kílẹ̀ àpé sọ́mọ rẹ̀ ní àbí tí ó kúkú kọ̀ mọ̀ òun kọ́ lọ́ọ́ sí kí ni ń padà bọ̀ òun ń padà bọ̀ gbogbo ẹnikẹ́ni ẹmẹ́gbọ́n tí wọ́n fẹ́ sọ yìí tó bá jẹ́ mùmínì ibi tọ́lọ́wọ́n àtànẹ́bí bá dúró sí lọ́gbọ́dọ̀ sí kíni ibi tọ́lọ́wọ́n àtànẹ́bí wá dúró sí ó kù lágbọ́yé àti gbìyànjú àti mímọ̀ àfá kọ̀ọ̀kan ìdé ojútẹ́lẹ̀ yìí fi ń wo ọ̀rọ̀ pẹ̀lú àgbọ́yé rẹ̀ lórí ibi tọ́lọ̀ ń dó sí ọ̀tọ̀ ojútẹ́lẹ̀ yìí fi ń wo ọ̀rọ̀ pẹ̀lú àgbọ́yé ibi tọ́lọ̀ ń dó sí ọ̀tọ̀ ṣe mọ̀ kó ti wá nídìí pé a nídìí àgbọ́yé tó ń ṣe kíni tó kúnná láti fi gbé bi tí a fẹ́ dúró sí tí ọba tọ́lọ́wọ̀n àtàlẹ́bì mú jáde wọ́n fẹ́ bí yín léèrè ẹnìkan wá jẹ́ múmìnì ó mú opinion ọ̀tà kọ́kọ́ kí ló opinion ọ̀tà kọ́kọ́ èmi o dídí ẹni rí ó wí èmi ò ṣe kíni nìsí díẹ̀ ní èmi mọ́lọ èmi ìṣẹ̀lẹ̀ àní mọ́lọ àmọ́ pé mi kí mo ní ọ̀nà tí gbàgbọ́ ni kí n lọ lè ṣe sẹ́kú tó bá ṣe lè àná ó firi abẹ́ẹ̀kọ́ torí mo fẹ́ yanjú yín náà lónìí àwọn ẹbí ihe ọmọ wa kóbò ìyá ọmọ píntọ́ àsóǹsì ní ọmọ ní ọ̀tọ̀ lọ ní ọwá lọ bí máa lè bítọ́ ti lọ́kọ́ ìran ẹwà ò sí léyìí obìnrin náà wá ń pòhùn òbí máa lè wọ́n òbí máa lè mú a máa jọ máa lè ọkọ rẹ̀ gbádùn ábìdí ẹni ìwọ ọmọ yìí ló ń tàwa ó sì gbójú wa jẹ ọmọ náà wá ń sunkún wọ́ọ̀rù yóò tóun ti délé ọkùnrin yìí òun ò sì sí náà rí òun mọ nítorí tó fi ní òun kóun lọ mọ ṣe é máa pé máa rí bẹ́ẹ̀ tí ó dàrú àbí èrí bẹ́ẹ̀ ọkọ sì jẹ́ múmi ní olóhùn nídìí DNA lẹ́hànù náà ó ti kí ni ó lè ṣe lẹ́hànù ọkọ mọ́ ṣe ẹ̀kọ́ automatically àtọmọ àtìyá ti lọ obìnrin padà sílé wọn obìnrin dé lọ́wọ́ òun ìgbò owó ọ̀rọ̀ ló tán àwọn mọ̀lẹ́bí kóbò ó bà wọn ní ojú ẹ̀gbẹ́ kò sí ìbánúkọ́jọ́ tó tó wọ́n lọ kọ́ ọkọ̀ máa rẹ̀ abẹ́ẹ̀kọ́ ni wọ́n lọ kọ́ ó tó ṣe gíní ó lóun kó lọ́mọ àwọn tó wá ní ọ̀dà béèyàn rí ni ọ́ béèyàn rí kí ọ́ àmọ́ ẹ̀sùn lé díẹ̀ ni ọba dídé díẹ̀ ni sí àkóso ilé àná ń gbé dídé díẹ̀ ni ọba fẹ́ẹ̀sì ọmọ lọ́ba di ninety nine point nine percent pé ẹni tó ṣe lìhánù lọ́lọ́mọ ṣẹ̀ríà ti kọ́ kọjọ́ máa rẹ̀ mọ́ ọ̀rọ̀ mi ò yé yín bá lìhánù sọ pé DNA sọ pé òun ló ṣe kí ni kíláàsì sí òun lọ̀rọ̀ tí mo fẹ́ yanjú gbẹ̀yìn lónìí ọ̀rọ̀ mi ò yé yín bá òun ni mo fẹ́ yanjú gbẹ̀yìn. èwo ni yẹnjú lọ́wọ́ nísìn náà ọ̀rọ̀ pé lè á nàkọ́ o ọ̀rọ̀ wo ni yẹnjú lọ́wọ́ kí n tó yà síbi wọ́n yà ní àwọn tó ní DNA ní ká fi yọ̀dọ̀ ọmọ ká lọ ṣe DNA ká fi sọ pé mi kí mo ní ká mọ̀ ṣe á ti kẹ́rí àwọn tó ní ká ṣe lè á nù wá àwa ń kẹ́rí àwọn tó ní ká ṣe tí wọ́n kí làwọn wá ní káṣe DNA torí gbogbo ẹni tí àyà rẹ̀ ń já kóhun lọ́mọ àlélé nísì kọ́mọ yìí tí ó mú ló jẹ́ àmọ́ lọ́bẹ̀ ń kókó náà torí ó pọ̀ ń ta nísìnyí àwọn obìnrin jákujàku nǹkan bí máa lè káàkiri bó bá ti ń sọ yìí nísìnyí ń jábọ̀ mi lọ́dọ̀ ẹlòmíín náà pé tọ̀ ń sá mọ̀ bí títí orí sọ tiẹ̀ sí bí àánú níbi ìmọ̀ kí ṣe wò lò ibi ṣe wò ó bá ìyá alágbájá sàgbákò <laughs> ọlọ́run ní ṣe tiwa bẹ́ẹ̀ o ọlọ́run ní jẹ́ àrílò ẹ̀ náà báńkà nínú àwọn àfà tó ní àníbùkátà sí ilẹ̀ àrùn ìta nídìí tá a bá fẹ́ kọ ọmọ wa lẹ̀ ní ká lọ ṣe DNA báńkà ọ̀rọ̀ Dr. Abdulmuti Fayumi ń pé innal li'an innal li'an innal li'an kásẹ̀ li'an ó ní ká lọ gbá fẹ́sẹ̀ jihadu nísìn lásìkò tá a wà yìí kò bá mú kò bá mú lásìkò yìí pé jihadu ọ̀gbágbà yìí mu torí pé torí pé àwọn èèyàn ìbẹ̀rù ọlọ́run ti tán lẹ́ni àwọn èèyàn ìbẹ̀rù ọlọ́run ti tán lẹ́ni wọn ìbẹ̀rù ọlọ́run náà ni ìbẹ̀rù ọlọ́run tán nù ó ní ṣùgbọ́n bẹ́yẹn bá fẹ́ deny pèmí kí wọ́n lọ́mọ yìí tẹ́wọ́n ní kọ́lọ̀ ní ṣe lìánù ó lè mọ́bẹ̀ rọ ọlọ́wọ́ àwọn èèyàn ìgbẹ̀rọ ọlọ́mọ yóò ṣe lìánù yóò mójú kó ń tẹ̀ pé kí ni táwọn ibẹ̀ kúkú bẹ̀ ó sì dàlì gíámà kan tó máa wọ́n kọ́ mẹ́ ẹ̀lẹ́ fún kára rẹ̀ ó ṣe kí ni ẹ̀rọ balẹ̀ àríbí ń pọ̀ wọn lọ tọmọ fún rẹ̀ àbáwá ní kálọ̀ lè ṣe wàsáìlù ìlmíyà kálọ̀ lè lo DNA pàtàkì jùlọ máa ṣe kí àbá ó ti sọ ìwọ́sífìhá ṣàhádàtàn torí pé ó jẹ́ ẹ̀rí tó gé nǹkan hàn bí a bá ti ṣe tẹnu rìsọ́ọ̀tì ní ara kálukú sí kíni bàbá nǹkan fẹ́ kọ ọmọ ẹ̀rí tó gé hàn òun ní kọ́ lọ sí díẹ̀ díẹ̀ àfáàbà yìí mú ní sọ̀rọ̀ kìí ṣe mí o náà lẹ́yìn náà ọmọ tá a bá fi lè kò sí gbàmọ́ abẹ́ẹ̀kọ́ ni àmọ́ tá a bá fi dí ẹni kò sáròyé mọ́ abáròyé kú ọmọ yẹn gan mọ̀ pé ya àwọn ní ọwọ́ àbá àwọn fún kì ṣe wọ́n lọ o a sì ṣe pẹ̀lú ọmọ ọ tó bí ọ sí. bàbá ọlọ́lá bí ọmọ pẹ́tọ̀ ọmọ ọ̀tọ́mọ ọlọ́mọ ọmọ mọ̀ pé bàbá yìí ṣe bàbá mi ìyá ọ̀dà padà síbi tó ti lọ gbé wá níṣẹ́ eré òtí ẹ̀bára mọ́ òun lọ́lọ́mọ ẹ̀tọ́ ọlọ́mọ sí lẹ́nu àmọ́ yóò máa wẹ́ nìkan tó sùn kíkẹ́ tó sùn tó fi lóhùn ni inú ìṣẹ̀rí àyè tó bá sùn náà kọ́ lọ́mọ òun ni ọmọ ẹran o àmọ́ nílùú tí ò sí ìṣẹ̀rí àyè yóò sọ pé wá gbọ́mọ rẹ o bàbá ti dìsú àṣírí ti tú وواضعة للعدالة موضع مصائفها ما كانوا حيث توضع المتطاولين على الشرف وحفظ الأنصاب والأيمان التي يهدي فيها الزوجان في النهاية كانت رابعة للناس في وصول كان القوم فيها من الله ìjọ tí ìjọ tí ọ̀rọ̀ dẹ̀ánù ṣiṣẹ́ ìjọ táwọn èèyàn bẹ̀rù Ọlọ́run ni ìjọ táwọn èèyàn bẹ̀rù Ọlọ́run ni pé eh tí bàbí kan lè àánú ẹ̀fí ilẹ̀ ìmọ̀ tọ́jú ẹ̀ tí ó bàbí kan pé máa lọ ọkọ̀ lẹ́tà sí ìbínú ọlọ́run àti ìlànà ọlọ́run ẹfọ́ mọ́ òun lẹ́yìn máa sí gíní wọ́n dàpọ̀ mọ́mọ́ tọ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ ọlọ́run débẹ̀ o tọ́mọ bá ro lójúru lójúru lọ́kàn gbogbo wẹ́ kí wọ́n kí wọ́n lọ lọ kúrẹ́ pọ̀ dáadáa àná nìyí ń wá òní kò sí mọ́ ibi tó burú délé ní gan ẹlòmíì fẹ́ fi àjẹyà ọmọ yóò ṣe lè àrùn yọkọ̀ ọmọ lẹ̀ tó ní pọ́ fẹ́ fi àjẹ ìyá ẹlòmíì gan kò lówó tí ọ̀nà tí ó fi tọ́jú ọmọ yóò kàn pé àbáyọ ọ̀hún níbi wàhálà yìí kó o sọ fún kò lọ yóò sì lọ sí lè àrùn tọ́rọ ti gbé kò sí tó wọ́n ìtọ́ àwọn àbúrò ìyá rẹ̀ sì lówó bó bá kọ fún ìyá rẹ̀ wọ́n mọ bí wọ́n ti bá òun àna ò lè tọrọ owó lọ́dọ̀ àna ẹgbẹ́ ọ̀dọ̀ àna wọn bó wọn ṣe ilé àná kó nǹkan mọ́ ló fi já sí pé tó má láàfíà wá jù tó dáa jù gẹ́gẹ́ bí ìròrí àfa àwa bàyúmi òun ni kí wọ́n lọ lè ṣe DNA kí kálukú ó fi mọbi tó ń bìlọ́ǹgì sí kálá bí fi ṣe kí ni káàbọ̀ sí ìmọ̀ṣe náà ẹ̀dá kan ọ̀rọ̀ tó àbábà yóò mi sọ inú làákàyè ọ̀dà ọ̀dà. rọ́dà ìmọ̀ ni ọ̀rọ̀ náà aláhàlá ìsìláàdì kọ̀ ní àwọ̀lá kọ̀ lókùn ní àlàlẹ́ àárẹ̀. sẹ́ẹ̀rí sẹ́ẹ̀rí kí wọ́n máa sọ pé káṣe DNA mọ́ ń padà bọ̀ káṣe àwọn èèyàn fún lẹ́sì ò ń pé DNA DNA DNA ṣé ń tọ́ ń sọ fún wa ní pé ṣẹ̀rí àsìláàmù ìgbà kan lọ́ba mọ́ báyìí mọ́ máa tọ́lọ́n sọ pé àwọn àrísàlínáka ìlara màtán ilẹ̀ alàmì wọ́n wá ń sọ fún wa pé ńgbà kan ní ṣẹ̀rí àbámu ṣẹ̀rí àwọn ọ̀bágbà tí bọ́bá èsì kanu tọ́bá ń pè ńgbà náà tọ́bá ń sọ pé ńgbà náà káṣe lẹ́àánù lẹ́àánù lẹ́àánù àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run ẹni àkọ́kọ́ ní ń àwọn èèyàn òbí bẹ́ẹ̀ bẹ̀rù ọlọ́run mọ́ lásìkò tí èyí wò ṣe tuntun kìí ṣe tuntun láti láíláí jẹ́ tí ń sọ ayà lẹ́ànù kalẹ̀ láwọn yẹn tí ń kúrọ̀ lẹ́ànù láti láíláí òun náà lọ́lẹ̀ tí ń bẹ láti láíláí òun sì náà ń bẹ láti láíláí òun náà wọ́n ti ń búra lórí ṣẹ̀rí ò torí ẹ̀wà solúṣàn mí tó yùn náà lọ kí ọlọ́run yẹn wọ́n pé ńgbà náà ìgbà tí wà yóò da ìgbà náà nìkan náà rí bẹ́ẹ̀ ká tó sọ pé ẹ̀rí tó lágbàdì lórí tí wọ́n sọ ni pé ẹni tí wọ́n sọ ayà lè àánú kalẹ̀ fún gan òun gan ṣe lè àánú lérí ìtìjú àti rọ́ọ̀lù. wọ́n tún ṣe wá àdébùn jọ́ náà pé bẹ̀rù ọlọ́run ṣe kíkà ó ní sọ wọn wà lójú ti mọ̀lẹ́bí òun ni ó sì ṣe lè àánú lórí rọ́ọ̀lù kálí yìí náà lè bá mú lọ́wọ́ èyí náà ti ń bẹ tipẹ́tipẹ́ èyí wò ní á dáa ṣẹ̀rí ọlọ́nu èsì kejì tí wọ́n fún un èsì kẹta ẹkẹta tẹbálẹ̀ ní ṣe lẹ́ànù ma à lẹ́ànù ní ẹmọ́ bí kọmọ ẹ níbi lẹ́ànù kọmọ báwo à àṣírí tọ́lọ̀ ń bò ẹfẹ́ máa tú àṣírí tọ́lọ̀ ń bò sí ẹfẹ́ máa tú ni ẹni ẹ̀mí rẹ̀ ọba ti gbére àmì tí ọba ti ṣe ọlọ́run ti bà sí ilé ẹ̀lú ni tẹ́bá ni wọ́n máa ṣe ní ẹni ẹ̀ ilé òtù ẹ̀rọ ọmọ àbáwọn èèyàn lù tọ́lá lòmí ìtẹ́ gbogbo ọmọ tí ń bẹ lábẹ́rẹ́ kó ní lẹ́àánù tó tẹ́ fún rẹ̀ àṣírí bíbò ni kí ló fi já sí bàbá yìí kàn jáde síta ó lè mi kí mo lọ́mọ ìyá náà jáde ó ní wọ́n lọ ní ọmọ ṣe mọ̀ pé bí wọn méjì ti búra wọn àmùbúrọ́ àṣìmọ́ àṣírínà abẹ́ẹ̀kọ́ ni tẹba ṣe DNA kí wà sí yóò ṣe sáwọn àṣírí tọ́lọ̀ kò sẹ́fẹ́ máa túbi àwọn àṣírí tọ́lọ̀ ń bò sẹ́ẹ̀ máa túbi ọlọ́run ló máa ń tọ́gbà lérò tó fi bòó bẹ́yìn balẹ̀ ẹ̀fẹ́ máa tú ìtẹ́ ọ̀dà ó sì máa ṣe kíní yọ mọ̀ ṣẹlẹ̀ ẹlòmí bá ṣe DNA kò ní nìkan náà ọmọ méjì tóbi ẹ sì yanu èmi rọlọ́mọ mẹ́rin èmi mo wà l'Amẹ́ríkà ọkùnrin bẹnu ara sọ fún mi ó jẹ fisa ibi wọn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ DNA ní Nàìjíríà lọ́gbọ́n tó ní fáwọn yẹn wá gba ọ̀nyá sọ́ọ́dì kan yìí ó ọwọ́ afẹ́ lọ gba fisa lọ́tírì fisa yóò wá kó yàwó àtọmọ lọ ibẹ̀ ló ti discover pé ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó fẹ́ gba visa kò ń kò ní ẹnba America embassy ló ti discover America embassy tó fẹ́ ṣe DNA tí wọ́n fi fún visa ló ti discover nígbà wọ́n sì ṣèyàwó ní pásítọ̀ ló ní mẹ́rẹ̀ẹ̀rin tàbí kí ló kù àṣírí tó àbí òtù ṣe é fẹ́ mọ túnú àṣírí kàbí àwọn àṣírí tọ́lọ̀ ń kù wọ́n fún àfáà tó ní kásá máa fi DNA kọ́ ọmọ pé àṣírí tó lọ́nbù ẹ̀ máa ṣe kí ni ẹ̀ máa tú ẹ̀ máa tú ẹ̀ máa tú. àwọn tí wọ́n ṣe ṣe mọ̀ pé ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ṣe kí ni àwọn tó wà fara mọ́ kákọ́ ọmọ pẹ̀lú DNA ṣe mọ̀ pé ẹ̀rí ti ń mú wá lábẹ́ kan níbo wọ́n ti mọ́kọ̀lọ́kọ̀ wá nínú kí níbo ti mú wá kí láyà ọkọ̀ ti ń mú wá. ọlámúyẹ̀kún ọhụụ àyà kejì àyà kẹta ní ìgbọ́ ní gọ́ ní ẹ̀kàn ń dàmú àwọn ni lẹ́yìn wọn múlá wà ní oṣù náà gan tó ní a ṣe NA بابكا روى البخاري ومسلم عن انس مالك قال ان هلال بن اميه كتب امراته بشريك بن سحماء وكان اخا البراء بن مالك بامه وكان اول رجل لا على في الاسلام قال فلاعنها فقال النبي ابصروها فان جاءت في ابيض سبط فهو لزوجها وان جاءت في اكل جعدا فهو الذي رماها به فجاءت به على النعت المكروه فقالوا لولا الأيمان لكان لي ولها شأن نعم، ومن دلالة العلي أن النبي جعل علقا شباب ولد الزوج إلى الذي يحب دليل قوله إن جاء في أبيض سبط فهو لزوجها وإن جاء في أقل جعل فهو الذي هو الذي رماها رماها به وهذا يدل صراحة على اعتبار شبه الصفات الجلية في إثبات النسب أو نفيه وهذا الذي ذكر النبي بدلالة على نفي النسب عن الزوج في هذه الواقعة sẹ́mọ̀ pé sẹ́mọ̀ pé a sọ pé Hilal ibn Umayyah Sharik ibn Samu'a bá ìyàwó rẹ̀ sùn ọlọ́ba nàbí anabi ní kọlọ mẹ́rin wà bí káwọn sí kíní káwọn náà lẹ́gbàá owó sánmà ayà sí kíní àwọn làwọn tọ́kọ́ sí ilẹ̀ àánú nínú Islam abẹ́ẹ̀kọ́ nígbà wọn sí ilẹ̀ àánú yẹn tán kí là anabi wí anabi ní kápítà anabi sọ. absiruha anabi ní ẹ máa lọ wọ ọmọbìnrin yìí ràn o ẹ máa lọ wọ ọmọbìnrin yìí ràn o ṣé ń mi o tó bá bí ọmọ yẹn tọ́mọ yẹn bá funfun dáadáa tó funfun dáadáa ọkọ ló lọ́mọ ẹ̀jẹ̀ ọmọ ẹ̀jẹ̀ ọkọ ni kí ni mo gbé ẹ̀jẹ̀ bá mo gbé ẹ̀jẹ̀ ọkọ ni náà. ṣùgbọ́n tí a bá bímọ yẹn tí ẹ bá níbi ìdìrò lójú ẹ̀ kí tó ni tó ojú òfófó tán ṣẹ̀ríkì tí ó sì sí náà yìí ló ní ṣẹ̀ríkì tí ó sì náà ṣe gíní sẹ́mọ̀pá náàbí sọ in tí wọ́n wò lára ọmọ táàfì mọ̀ pé léyìí ló ní ní tàbí ilé abẹ́ẹ̀kọ́ náà máa kà lọ nígbà tí wọ́n bímọ yẹn tí wọ́n bímọ yẹn tán wọ́n bí ọjọ́ àlè ọmọ yẹn jọ àlè tó bóbi olómi sùn náà anabi wa ẹ máa gbọ́ wa anabi wa ah lawla al-ayman lawla al-ayman bí ibà ṣe ilẹ̀ àánú tẹ́ ti ṣe làkánà lè wà láhà ṣá nǹkan bá dé mi àtọmọ papọ̀ ọmọbìnrin yìí papọ̀ sẹ́mi pé anabi kọ̀ fáàmù pé. ẹ gbọ́ déédéé wa tọ́rọ wá kílẹ̀ àṣà nẹ́bí pé ọmọ yìí èso ọmọ ọkọ ọmọ gíní ṣùgbọ́n èyí lè fìyà jẹ ọ́ tóró ti fọlọ́hún ṣe gíní ajábígbà nẹ́bí náà kọ̀ fáàmù abẹ́ẹ̀kọ́ ní anábì náà gbé jọjọ díẹ̀ ah! ní wa tó bá lọ́wọ́ tó bá báyìí ó lágbọ́já lónìí nígbà àwọn obìnrin tó jọ ọ̀lẹ́ lónìí wá ní á ah! bí ìbá ṣe ìbúra tó ti búra tó ti ṣe ní àárín ah! nǹkan ọ̀pá tèmi àti ìpapọ̀ ìtumọ̀ ẹni pé kọ̀ bá hàn ní sẹ́nu wá lóbi gbà pé ọmọ tó bí ọmọ kí ni kí ló lóbi ọmọ máa lé ní ìtọ́jọ DNA ajásí pé kí ni ó náà ti ń ṣe kí ni ìtì tipẹ́ ìtì tipẹ́ anabi náà dẹ́ ma pé ntọ́jọ́ ń sekini sunna fini lẹ pé ntọ́jọ́ díẹ̀ ní ń sekini ọwa ọwa ìmúpadà bọ̀ lérí ọ̀rọ̀ yìí náà ṣe ma a béèrè nínú ọ̀rọ̀ tí mo sọ kọjá yìí ká ní ọmọ yẹn bá wá jọ ọkọ̀ ńkọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe lè àánú tán tọ́mọ wá jọ ọkọ pẹ̀lú bá nábì ti sọ ọ́ ìròyìn yẹn sáàdọ́mọ̀ ń padà fọ́kọ lẹ́yìn ilẹ̀ àánú ni ọ̀rọ̀ mi ò yé yín bá ó ṣe déédéé tí mo sọ kọjá lẹ́ẹ̀kan náà pé tí wọ́n bá ṣe lè àánú tán tá a ṣe DNA tá a wá rí pé ẹni tó kọ máa ń lẹ̀ pẹ̀lú lè àánú ló lọ mọ́ sáàdọ́mọ̀ padà fún ni àbá ní irú ẹ̀ náà lélẹ́yìí o anabi ní tọmọ bá rí báyìí tọba rí báyìí tọba rí báyìí lágbájá ni tọba rí báyìí tọba rí báyìí àlè ni nígbà àwọn òbímọ tán ọmọ jọ àlè ìta afẹ́fàyọ́ bí èyí ò ní pé DNA ti ìtọ́jọ DNA ṣe kí ni anabi dẹ̀ kọ̀nfàmù ẹ̀ pẹ̀lú pé tí ìbá ṣe pé ìbúra pé òbúra ni ìbá hàn lè mọ̀ anabi kọ̀nfàmù pé àlè lọ́mọ ṣe kí ni ìta anabi sọ̀hún náà àwọn òròyìn tí ilé ẹni tí fi ń gbẹ́lẹ́gbẹ́lẹ́ ọmọ ìròyìn náà lànàbí ká tó sì ṣe lára ọmọ tànàbí méjì bá ṣe pé ìbúra tó ní wúra ìbáwọn lè mọ̀ ìjọ sí tànàbí gbà pé àlè ló ní pẹ̀lú àwọn ìròyìn tó rí lára ànàbí kọ́ fún pèdè níwájú ó ní torí náà ń kọ́ nítorí sáwọn ànàbí pé tànàbí fi ń sọ tí ń sọ tí ń kàròyìn kalẹ̀ tí wọn tún wá bímọ tán tó lóun ọba bí àjẹjì bá ṣe lọ́pẹ́lọpẹ́ pé wọ́n ṣe ó ti ṣe àìmọ́nù ni wọn ọba bí àjẹ anábìmọ̀ pọ́ máa dènù ìtumọ̀ ẹni pé a lè lọ́nà tàbí dá òríjìnà ọmọ mọ̀ yàtọ̀ sí ọmọ àlè ajásí pé DNA náà níṣẹ́ tí ó ṣe kẹ máa fẹ́ ká yọ kò ṣeé ṣe kí kò ṣe yọ amóbi tí ìṣìkàlù wà tọrọ wà òun ni pé èyàn ti ṣe lè àrùn kóhunkóhun lọmọ wọn padà bímọ ohun tán ọmọ jọkọ kálọmọ yẹn bá jọkọ sáà nẹbi ọdà padà fẹni tó kúra ní oníyìí àbí òní dá padà fún sọ̀rọ̀ mi gílíà but àìtí ìdébí ìyẹn o mọ̀kà sọ́kalẹ̀ ni ìtí ìsọ̀dájú ẹ̀ mọ̀kà sí kíní mọ̀ sọ́kalẹ̀ ni naam wájú dìláàlà káwájú dìláàlà yẹn àfáà yìí ananabiya jaala adama mushaba atil waladi li zawji dalilan ala nafi'i anahu. إن به أرض يتسبب فهو لزوجها وإن به أكل جعدا هو للذي رماء به وهذا يدل الشبع الصفات الجنية الصفات الجنية الصفات الجنية jin jin jin àwọn tí wọ́n pè ní jin jin náà wọ́n pè ní ìbò náà. الدلالة على نفي نسب عن الزوج في هذه الواقعة وهم الأصل الواقعية مماثل تماما لمسألة اتباع الشباب بين الوالد وولده في حالة الإثبات أو النفس والناس مشروع الاستدلال بأنه ليس غير دليل ما يدل على اتباع الصفات البشرية أو نفي النسب بناء على دلالتها مما يدل على ذلك أن النبي لأخذ ولد بمشبهه في الحكم وإنما نفاه عن الزوج بناء على الإهانة ولم يدعه ممن يشبهه بناء على الصفات التشابهة أدخل النبي ولا تغير الشبه لولا الإيمان لكان لي ولا هو ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn wọnú ara wọn mi o ṣe mọ̀ pé nígbà tá a yà sọ̀kalẹ̀ kí làwọn méjèèjì ṣe kí lọ́kọ àtìyàwó ṣe nígbà wọn ṣe lè àánú tán anabi ní kí wọn máa lọ wòran tọba bímọ tọba rí báyìí tọba rí báyìí tọba rí báyìí ẹ̀jẹ̀ lágbájá tọba rí báyìí tọba rí báyìí tọba rí báyìí àlè lónìí wọn bímọ ọmọ ṣe kí ni ọjọ́ àlè ìtàwọn onídìí ẹni ẹfẹ mú bẹ ni pé anabi ó wo àwọn àròyìn tí wà lára ọmọ tá a fi sọ pé lágbájá lónìí àbí lágbájá kọ́ ló ní ànábì márùn yẹn nígbà ọdẹ mọ tí wọ́n bímọ tán ó sì ṣètò iṣẹ́ wo ló ṣètò ń sọ fún wọn pé tí ìbá ṣe pé búra tọmọbìnrin yìí ti búra òun ọba hàn ní ìtumọ̀ ẹni pọ́nmọ̀ pọ́nmọ̀ yẹn ọmọ gíní ọmọ àlè ni ajá sí pàdánù bí mọ̀ pé ìtọ́ máa fi jọmọ wá ìtọ́ máa fi jọmọ bá ṣe gíní nígbà téyìn ti wà tá a lè fi mọ̀ kí là ń wà lọ bí ilẹ̀ àánú ànábì kí ọmọ pẹ́ńtọ́ lè fi jọmọ́ wà ọ̀rọ̀ ànábì ò fún ọmọ yẹn àwọn ọ̀rọ̀ mi túnú ànábì ò gbé fẹ́ ni tọ́ lọ́mọ torí kóhun kó ni mi ò gbọ́dọ̀ yín ọ̀rọ̀ mi yé yín bá ànábì ò sọ pé ẹ máa gbọ́ o ànábì ò sọ pé ìwọ tó báyàwó rẹ sùn yìí o tòun ti bí ẹ ti báyàwó rẹ̀ sùn tọmọ yìí jọ ẹlòmíì yìí o ìwọ lọ sáde o abánábi wúbẹ ànábì ìfọmọ ti sọ́dọ̀ ká ní ìyá bẹ́ẹ̀ sì ni kò fún àlè náà ní tòun ti bọ́ mọ́tò sí kíni bó ṣe jọ́ kí ni wọn ò fi bẹ́ẹ̀ lọ́mọ tó ní kọjọ́ torí pé nínú ṣẹ̀ríà Islam omi sìnà dànù ni kí ni mo pè é wọn kì bá jọ ní hundred times hundred percent kọ́ máa lè ọjọ́ ọmọ rẹ kọ́ ṣẹ̀rí ọgbà pé ọmọ rẹ ni a máa òfin lè yí lọ́mọ torí pọ́mọ yẹn ò ṣe kí ni kọjọ́ ọ̀dà tó máa ń bá jọ lẹ́yìn ilẹ̀ àánú sáà nẹ́bí ọwọ́ afúnni àbí òní fún apàdàbọ̀ wa bẹ́ẹ̀ àmọ́ o níta afẹ́ fàyọ̀ bìdájọ́ eléyìí ni pé ànábì kọ̀ fáàmù pé ìtẹ̀yàn lè fi dá ọmọ gidi mọ̀ yàtọ̀ sọ́mọ àlétí ni gẹ́gẹ́ bí tí DNA náà ṣe kíní tóun náà ṣe ìgbà tí lẹ́yìn ojú ọlọ́run ní kọ̀ọ̀kan mọ̀ wà tá a sì rírú ẹ̀ lórí ìtàlélò láti fi yẹjú ọ̀rọ̀ tá a máa lọ síbi dehàn náà àtẹ̀ríjẹ́. ẹ wo ibi tá a fẹ́ dúró sí mo débẹ̀ kí n tó bọ́ síbò mi ibo la fẹ́ dúró sí gan gbogbo yín mo fẹ́ kẹ́ yájú lẹ̀ dáadáa o ìgbà kẹ́ gbọ́n tí mo fẹ́ sọ ní màá bí yín léèrè mo fẹ́ kẹ́ ẹ máa dáhùn pẹ̀lú gbogbo tá a sọ kọjá ká tó wá sọ pé bí àyè làwọn ṣe kí ni ládùúró sí i ọ̀rọ̀ wọn là ń sọ̀bọ̀ láti yóò ní náà ọ̀rọ̀ bá ti ṣe kíni bá ti kọ́ ọmọ abẹ́ẹ̀kọ́ ọmọ yìí èmi mo ní abẹ́mi kí mi ò rẹ̀ láwọn afá pín sí lórí ẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ lẹ́hànù lásán kọ́dà ká má bójú wo ọ̀rọ̀ lẹ́gẹ̀ẹ́jì ká di DNA ká pa ọ̀rọ̀ lẹ́gẹ̀ẹ́ta. wọ́n gbé lẹ́hànù kọ́. DNA bá

títí ẹni náà bá fi sọ pé òun kọ́ ló lọ́mọ á ní wọ́n wulẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ pè mọ́ nítorí bẹ́ẹ̀ tó lẹ̀ fọ́ ọmọ tẹ́lẹ̀ náà tí ẹni ti ṣe fún ẹ. àwa ni go yóò wá sí lẹ́hàn yóò sí lẹ́hàn lẹ́hàn wọn wàá jẹ́dẹ̀ lílo ìsìnkìmọ́lì fún mẹ́rẹ̀ ní pé ok ìgbà mọ́ sọ mẹ́rẹ̀ ní tán mélòó mọ́ wá fún mẹ́rẹ̀ ní sí kí làkọ́kọ́ kí lẹ́lẹ́kejì ta ń lè fún mi lẹ́rìí díẹ̀ nínú táwọn oní tó ní ká ṣe lẹ́hàn ẹ̀rí tí wọ́n mú wá. nígbà tí àwọn ẹni wọ́n lọ ṣe lẹ́hàn àyà lẹ́hàn àbí òdìmẹ́ni wọ́n sì gbà pé ibi tá a bá ti rí nọ́ọ̀sì àyíwá nǹkan míì ó di méní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ẹ̀rí kejì ẹ̀hẹ́n bí ọmọ ẹ̀ ṣe máa rí ìgbà tó wá bí mọ́tò mọ́tò tẹ̀ tó ń bá ànábì ṣe mọ̀ pé ni arábìnrin fún ànábì tẹ̀rí ẹ̀ kí ọ̀rọ̀ náà bá lè gbogbo nǹkan pátápátá á tẹ̀rí ẹ̀ fọ́rọ̀ ẹ̀rí mi jẹ́ tó ń kọ́. ẹ̀rí kẹta mo ní pé ànábì náà nínú àdìsí kan náà ẹ̀ àdìsí àti sáàbùnà àbúrò àbọ̀s nígbà tó sọ fún pé òun bímọ òun fún ẹrú kan tó jẹ ẹrú sámà nílùú mọ́kà nà ó ṣèròyìn yẹn tán ìgbà tí sáàbù dé mọ́kà tó rọmọ náà tó fẹ́ gbà ọmọ tó bá jẹ́ ọmọ sámà káàkiri àbù ó ní ìrètí pé kò lè mú àbúrò òun lọ wọn kọ ẹjọ́ òbí ọ̀dọ́ àlẹ́kọ̀ọ́ àmàmà nígbà tó bá fi rí rẹ̀ pé àgbáyà bìí jọ̀ọ́ ẹni tó bá ní ìbùkún lẹ́yìn tí ó ní ọmọ tó fi tọ́ka sí gbogbo nǹkan tí bàbá lè mọ̀ kò sí bó ṣe lè dáyà lójú tó èyàn ó padà sọ pé ẹgbẹ́ ẹ̀kúṣẹ́ rí ara àwọn dúró lórí pé gbogbo bá ti lè wù kórí kí ni ká ṣe tá a bá fẹ́ kọ ọmọ kí ni ká ṣe torí wọ́n gbà fóun ní nẹ́sù tó yanjú wà ní àwọn akọ̀kejì ń kọ́ àbí méjì náà kí wọ́n padà fi sí ni kí ni kọ̀kejì kílẹ̀ rí tiwọn. ẹnìkan ṣoṣo ní sọ̀rọ̀ tẹ́tí gbọ́ kíláàsì tó ẹlòmí kan wò ní bí wọ́n sáwọn wikini náà ni ṣé kìí sáà sọ̀rọ̀ yìí náà ni ṣe àpẹta bá wà ní kíláàsì náà àwọn kan máa ń gba distinction àbí àwọn kan sì máa gba fèlì èwo lẹ́yìn mú bẹ́ẹ̀ náwó sókè ẹni tó bá mú fèlì ọ̀nàwó distinction làbá yìí gbà ọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ẹ̀yìn náà gbà fún ọlọ́wọ́n jẹ́ iná pàṣẹ ọlọ́wọ́n àjẹun kólódójọ́ o ẹ bá ń sàmí kí mọ́kọ́ ló lójú ó ń sì dun àwọn obìnrin lókè pé ẹ gbé wá dá sí ọ̀rọ̀ yìí sì kàn wá náà ẹ má bínú ẹ má kọ tí yín sí pépà náà ẹ̀rí wo làwọn tó ní ká ló DNA mú wá ká fi kọ ọmọ ẹlẹ́pọ̀ mà yìí sí ká má lọ yìí náà fẹ́ ṣe bòkèjì bòkèjì ló ṣe sọ àwọn ohun ti parí ọ̀kan ìwọ náà wà parí kì í tọ́ ọ bá wá rí parí ọjánù ọya ẹmọ sí kọmọ sọ ká mọ́ gbọ́ Nígbàtí àwọn ọ̀rẹ́ wá mọ́ ilé ọmọ ẹ̀rí ẹlẹ́gbẹ̀ẹ́ ìgbà wípé èèyàn lè fi eh, ẹ̀rí ẹlẹ́gbẹ̀ẹ́ ìgbà yà ti àlẹ́lù ìṣù. Òkè ló ti já ó ní náà. Ó ti ní náà kílẹ̀ rí alákọ̀ọ́kọ́ walam yakun lahum ṣùhàdà ṣùhàdà ẹ̀rí tí wá sí kíni ti wà ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì mẹ́kọ́ ááyà òun gangan ọ̀sọ̀kalẹ̀ fún kí wọ́n fi kọ́mọ ọ̀rọ̀ sí iná gangan ní sí kíni wọ́n fi tọ́mọ òdì méjì ẹ mo ti ràn lọ́wọ́ mákìrẹ́ ní ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta ni ti áyà àti àmẹ́kùn àwọn tó ń sọ fún ẹ pé dna ò tó ní ṣàhádà abẹ́ẹ̀kọ́ kọ̀rínà ló yẹ kó ṣe kí ni kọ̀rínà ò sì lágbàá tó àwọn náà wá fún ọ lésì pé ọlọ́run pe ọlọ́run pe ilé ẹgbẹ́ kọ̀rínà gan ọlọ́run pe ní ṣàhádà náà ẹ̀rí ẹlẹ́gẹ̀rin gan. òdò ohun ní àbáyé ní tí ó jà á rí pé gángan tẹ́ bá lẹ́ẹ̀ máa pọ ọmọ tí bàbá kò bí fún bí gbàtẹ́ ẹ̀dá yàrú ni ẹkú ṣe díẹ̀ ní ìbọn ló ní bóun kò ní kẹsí kí ni kẹmọ gbàtọ́rọ̀ ní ẹgbẹ́ fún bàbá rẹ̀ ọmọ ètò ti bàbá rẹ̀ ní òun kò ní bóun ló sì ní ẹ lóun kò ní bóun kò ní ẹ lóun ló ní kákú ṣe díẹ̀ ní èkí wọ́n ṣe kí ni òkèlè

a ṣe DNA òwúrò wa jẹ́ ká mọ̀ nípọ̀nyàn wípé ẹni tó lọ ọmọ nìyí. déédéé tilẹ̀ àná ọwọ́ àmọ́ déédéé DNA owó aláṣẹ kí ni ṣẹ̀rí a sì ń sáré kí ni arábìnrin náà wá sáré ni pé ẹni tó fẹ́ kọ máa ń lẹ̀gàn ó lè jẹ́ kó ń gan ló lọ mọ́ tó nírísì kan sí kejì tó fẹ́ fi dìnáyọ̀ ọmọ yẹn ó kún ní ṣẹ̀rí ọwọ́ sọ fún fún ọdún ṣe ni. DNA ọ̀sọ̀ fún bọ́ọ̀lù kékeré bóyá kò fẹ́ tọ́jú ẹ̀ bóyá ìyá DNA gan ni ó gbáhùn náà sí òdìmí ni ọmọ yìí tí wọ́n fẹ́ dìnnà tí bá ti gbé lọ kò ní bàbá mọ́ wọn ti ṣàbòsí fóun náà DNA ọ̀sọ̀ bàbá rẹ̀ bàbá yìí ò lè ọ ní nù ni àbí DNA ò ní lọ́gbọ́n máa lè wọlé DNA ọkọ̀ pọ́ ẹ ọlágbára bí ọlágbára ẹni ẹ̀mí ẹ̀dọ̀tí gangan tí ìyá ṣe àbó ní ẹ̀sán pẹ́pẹ́ gbà ó lè ṣe lè àánú kú mílíọ̀nù dànù bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ àmọ́ tí a bá ṣe dé ẹni àti ìrìn ó ṣe kíni ọmọ tí wọn lé dànù yìí nìsí bí ìyá rẹ bá fi lé gbé lọ ọmọ yẹn oníwà bá mọ́nà o ọdọ ọmọ ìyá rẹ abẹ́ kọ́ yóò dọjọ́ wájú wọn ó kìtàkìtà fọmọ wọn tán bàbá rẹ náwó sí bàbá rẹ kọ̀sẹ́ni tí ó ṣe òun àti ìyá rẹ̀ gan wọ gírígbó tọ́jú ìyá rẹ̀ gan dàrú láàrin òun àti ìyá torí bàbá rẹ̀ ti kọ́ ní àmọ́ tí wọ́n bá ṣe DNA tí bàbá kílíà tó kílíà sí ìyá òun kọ́ máa lè lòún gbé wọlé tó kílíà sí ọkọ pé ìgbà yóò kílíà sọmọ pẹ́ni tí wọ́n gbé ní wọ́ọ̀jì ẹni ìyá mi ló ṣe ni àmọ́ lábẹ́ ilẹ̀ àrùn gbogbo ẹ̀ lè mọ́ ṣe ni àwọn tá a kó jáde nìyí káwọn náà wá george káwọn náà ṣe gíní ká george èwo ló súnmọ́ kéèyàn fi kọ́mọ́nù méjèèjì ẹ̀yà fẹ́ dá sí kálukọ́ mọ̀ dá sí kí n máa gbọ́ pẹ̀lú àlàyé tá a ṣe yìí nam ìgbọ́ pẹ̀lú àwọn ẹ̀rí kìí ṣe pẹ̀lú tígbà ń o ìtígbà ọ̀kan àwa àmáwọn ẹ̀rí tá a rí kí ló súnmọ́ jẹ̀mọ́ dèdè ìgbọ́ sọ́bà kò sẹ̀ríà torí kọ̀ sẹ́lẹ̀ ẹ̀rí tẹ́ nílé ẹ̀rí ti dé alámi ẹ̀kún náà ń sọ àdá pẹ̀lú àwọn ẹ̀rí dákọ́ wáyé kí ló súnmọ́ kí yẹn fi kọ́ ọmọ bọ́bá ti ẹ̀kú pé tọ́ ọba fi lè àánú kọ́ gan ọmọ yóò dẹni tí ò ní ní bàbá ó sọ obìnrin ló kọ tí ò sí kíní tí ò jẹ́ tí ò lè sí tó ló ṣe ọmọ bọ́ wàá sẹ̀mí ayé rẹ̀ orí ṣe kíní kò ní balance ó sì bọ́ sí ìbùkún sí pé ìtọ́ ń jà sí kò kílíà sí torí ìgbà tí ń doyún bí ti ẹni bí tẹlomi ni ọdọ́ lọ́dọ̀ mi ò ṣe náà fún ìwọ́bìnrin ṣe sí náà ó lè ṣe sí náà àmì ìtọ́ doyún ọ̀dọ́ lóyún. wàbítálí tábà wá sọ bẹ́ẹ̀ náà pé ọ̀gọ̀rọ̀ àwọn àbá ibi àkọ́kọ́ wọn lọ́kẹ́ gbọ́ dáadáa o pẹ̀lẹ́ ti sọ kọjá nígbà tí ń sọ̀rọ̀ tí lọ́bítà alámìsìlámi wọn àfaramọ́ kìíní kan kọ̀ faramọ́ àmọ́ ara àwọn àfa àtọ́faramọ́ èmi náà jọyìn wọn sáàdì tèmi ni mo ṣe fìdí ẹ gbọ́ dé ẹ gbọ́ gẹ́gẹ́ ni mo ẹ gẹ́tì sáàdì mi ẹ gẹ́tì sáàdì mi ọ̀dà kí ni sáàdì mi kí ni sáàdì mi ibi òní ṣe gíní kí ni wà á fi dúró síbẹ̀ lẹ́yìn gbogbo tẹ́ ẹ tún sọ̀hún sẹ́mi pé mo gbà pé díẹ̀ ní ìkọ̀rí náà ni àmọ́ kọ̀rí náà tó bọ́ sípò ṣàhádà ni ó di méní ẹ wá lọ́nù sọyún Bukhari àdìsí mi wà mbẹ lọba nka àdìsí tí bẹni sọyún Bukhari tá a fa àwọn àgbà ètò bẹni Muslim náà o tí a fa àwọn àgbà àbúrẹ́rà tó gbà wá àdìsí yẹn sọ pé káànà ti múra àtàní màháwùmá ibùdóhùnmá fàjà àdí ibù fàákàlà bíbù ní ìhìdáhùnmá ti rí tọ àwọn méjì ń bẹnu Bukhari ń bẹnu Muslim ẹ máa wo kẹ́ni mọ̀ pé sẹ́ mọ̀ pé DNA kílá pé tó dépò kíni láti láíláí làwọn ànábì ọlọ́run ti fi kọ̀rí náà dájọ́ àwọn méjì lóko obìnrin ni wọ́n ìkan àgbàlagbà àgbàlagbà obìnrin ìkejì ọmọge tí ètí rẹ̀ gbà púpọ̀ ọwọ́ àlòkù wọ́n tẹ ọmọ wọn kalẹ̀ ọmọ wọn náà jẹ́gbẹ́ nígbà àwọn èdè àrídé kàdísì tí ó ti níbẹ̀ ìbẹnugí ní ìyẹ̀wò ni ní ṣáríù sàlẹ̀ lọ́wà ṣáríù ni òun ni mo fàlà sí pẹ̀lú pépà gírì yìí ṣáríù lọ́wà nígbà àwọn èdè àrídé ìkókò ti jẹ kánú ọmọ àwọn méjèèjì ìkókò jẹ kánú ọmọ méjì nígbà àkókò wá jẹ ọmọ kan lọ́sẹ̀kù ìyá yìí gbóhùn lòun ni ọmọ èkejì náà gbọ́n lòun ni láyé ànábì Dáúdà àti ìsọ̀látú wákàtí ọ̀dọ́ Dáúdà ìyá tó járúgbó yẹn ó ti gbẹ́ ó ti mẹjọ́rò Dáúdà tún wò pé à ìyá yìí lè má bí mi mọ́ kájọ́ gbọ́mọ̀ yìí lọ kóhun ló ní ọmọ Dáúdà dájọ́ ó ní ìyá àgbà ń lọ́lọ́mọ ó ní ọ̀run ìyá àgbà lọ́lọ́mọ wọ́n bá jáde ìbànújẹ́ ń bẹ lára kékeré pé ha ọmọ mi wọ́n sì gbé fún ìyá yìí ìyá yìí náà ń kóhun lòun ní. nígbà tí Sulemana ní pé wọ́n gbọ́ Sulemana ní ẹ wá kí n bàbá dá wọ́n sọ tí bàbá rẹ̀ dá fún sẹ́kí bàbá rẹ̀ lẹ́bi Dáúdà àti ìsọ̀látú wọ́n sọ tí bàbá rẹ̀ dá fún nígbà wọ́n sọ fún. ọ̀hún ni ọ̀dà ẹgbẹ́ ọmọ nìkalẹ̀ obì ìyá àgbà pé ìwọ ló ní oníbẹ̀ ni Obi yóò fẹ́rẹ́ pé ìwọ ló ní oníbẹ̀ ni ọwọ́ àbí wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ táwọn oníbẹ̀ ni tán tọ́ba níbi oníbà ti yẹn jẹ ẹ lọ́ọ́ mọ̀bẹ̀ wa á kùn sí méjì ẹ máa gbé lọ ní ìyá àgbà ló ń faramọ́ kékeré yẹn ni á tẹ́ ẹ bá fi pa ọmọ ní ẹjọ́ kúkú máa gbé lọ tẹ́ ẹ bá fi pa ọmọ ní ẹjọ́ kúkú máa ṣe kí ni ẹjọ́ wọn máa gbé lọ ẹjọ́ máa gbé lọ láàrin àwọn ìpínlẹ̀ tó tẹ́ta lọ́lọ́mọ́ ẹ́ torí pé àánú ti ń bẹ lára ìyásọ́mọ ọ wà lára kékeré yẹ sí kí lẹ́ fi mọ̀ pé kékeré lọ́lọ́mọ́ kọ̀rí náà kí ni mo pé kọ̀rí náà bí mo ti sàlàyé kọ̀rí náà fún yíjẹ̀jọ́ tí mo lọ́kùnrin kan àtọ́bìnrin kan wọ́n wọlé wọ́n lọ́wọ́ àti mẹ́ta lọ́wọ́ bá jáde síta kí gbogbo yóò máa wí wọ́n sì lè ṣe wọ́n lè mẹ́sì àmọ́ kọ̀ nínú àwọn náà ọjọ́ pé wọ́n ṣe kí ni kọ̀ nínú ẹ̀ tí ń gbé ẹmọ́ pa ẹjọ́ ọmọ gbé lọ ẹmọ́ ta ló súnmọ́ pọ́lọ́ wọn súlẹ̀ bá gbọmọ lọ́wọ́ ìyá lọ́wọ́ nítorí ìwọ kékeré yìí ni ọmọ gbé súlẹ̀ bá gbé ọmọ fún kékeré ó ní kí àgbàlagbà ọmọ lọ́pẹ́ ẹni ọlọmọ ní ìwọ ọkọ ọlọmọ kí ànábì Sùlẹ́mánà kí ló fi dájọ́ mbẹ́ kí ni díẹ̀ ní náà ní tó fi mú dáúdà fi di ẹni ìdájọ́ tó fi mú dáúdà fi kò ní ìdájọ́ àwọn náà lè fi ẹjọ́ yẹ yí dáadáa ọ̀pọ̀lọ̀ àwọn àfáà wọ́n ní kí wọ́n fi lè ànà kọ́ ma àwọn àfáà kan ní kí wọ́n fi lè ànà kọ́ ma kí wọ́n lọ sí kí ni ibẹ̀ lè mí tòsí o o tó tó sọ lẹ́ẹ̀kan àmọ́ mọ̀nà tí wàá gbà mọ̀nà tí wọ́n fẹ́ sí kí ni wọ́n fẹ́ gbà tọ́ba nǹkan wọ́n fẹ́ lo sẹ̀ríà wọ́n fẹ́ lo lè àná ìní ọmọ lo ṣẹ̀ríà ẹnìkan kan ò tako ṣẹ̀ríà ṣùgbọ́n lọ wá àrídájú kò tó sílẹ̀ àrùn nínú àrídájú tọ́wọ́ wà ní pé kọ́ lọ ṣe DNA tọba ṣe DNA ní kọ́ wá nítọ̀ mọ́ fẹ́ kọ́ ọmọ yìí lọ́nà ṣẹ̀ríà sọ ma pé tí ò kílẹ̀ àṣẹ ọ pé wọn kò ní tọ̀ ń dá òtù ó ti ṣe kí ni ọwọ́ àgbálẹ̀ ẹjọ́ ṣẹ̀ríà lọ́wọ́ lọ́sẹ̀ kí ni ọwọ́ sílẹ̀ àrùn lẹ́àánú ní ìjà fi kọ̀ jọmọ rẹ̀ mọ́ láyé àti ní. tọba wa fẹ́ láàánú tọfẹ́ sí kíní ó tún wá filẹ̀ àánú lẹ̀ yá ìyá yìí náà ta kókó òun lòun èmi lòun bí fún ó sì mọ̀ ìtìjú òjò sépèlé rẹ̀ ìtìjú òjò sí kíní yóò jò sépèlé rẹ̀ méje ń jẹ́ sépèlé rẹ̀ sórí títí ẹni ewu yìí sí ó tó èmi kí mo ní í ẹgbẹ́ lẹ́gbẹ̀rún ọsibítù ìtẹ́mọ̀ bá náà ní èmi kí mo lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ àánú. tí ìyá náà bá wà lọ pé ọ̀dà ìwọ lọ́lọ́mọṣẹ́ lẹ́yìn díẹ̀ ní èyí ṣẹ́ tó níwọ̀ kó ní yìí ṣẹ́ àníwọ̀ lọ sí kíní tí ìyá bá takú lórí bẹ́ẹ̀ ẹ lọ sí ìlẹ̀ àánú gbaná. ìlẹ̀ àánú wa jẹ́ tí ó parí gbogbo iṣu iṣu ó sí kíní yọ̀tàn lẹ̀ lẹ́àánù yóò máa wá jẹ́ ìwádìí kúnná kó tó eh, DNA yóò bọ́ sípò ìwádìí kúnná kó tó ṣe ìmẹ́fàdámákan ti kéde sáájú tí a bá ní bùkátà sílẹ̀ àánà kí wọ́n lọ sí kí ni bí ìyá bá ti lè gbà pé tọ́ ńgbà DNA jáde èmi kí mo ní èmi kí mo ní náà nù kálukú ọmọ sí kí kọ́mọ̀ wulẹ̀ gbé rẹ̀ lẹ́yìn yìí ni wọ́n sọ yìí kò túmọ̀ pé àlè tí ó wá jẹ́jẹ́ ọmọ òun lónìí o ìyá òun lọ́lọ́mọ òun o kò túmọ̀ pálẹ̀ tọ́gbàsùn tó bímọ fún ṣe kíní tamọ torí inú ṣẹ̀ríà Islam omi àlè máa ṣe kíní omi ó sì náà máa ṣe kíní máa ṣòfò ni máa ṣòfò ni tọ́ ṣe ẹ́ ó kọ̀ yára ni ibùn omi yìí ni wọ́n ń pè é ó kọ̀ yẹ́ ní ọmọ jẹ́ ọ bá jẹ́ pé máa ń jẹ́ ó kọ̀ ọ̀la ọ̀yẹ́ máa jẹ́ eh? tí sọ́lù bá wà ní yóò ló ń gbé ọlọ́mà lé torí ẹ̀ mo fi ń dákẹ́ sí kí mọ́pẹ̀ nìkan kọ́mọ̀ pé sí ó ń gbé ọlọ́mà lé mọ́ ẹgbẹ́ tó mo ti kọ́ fẹ́ dákọ̀ kan ẹ̀kan àjọ pé èmi ní sí ohun bá wí ẹgbẹ́ tó mo ní kíní ọmọ jẹ́ kíní ọmọ jẹ́ yẹ́ wọ́n jẹ́ bí kíní kágbé ẹ́ eh? ẹ́ eh, Annie Johnson Annie Johnson ọmọ ọmọ ọmọ Deborah sẹ́yìn pé Deborah obìnrin máa jẹ́ bẹ́ẹ̀ àwa ní Johnson ọmọ ẹ̀yẹn bá ti pè yẹn bẹ́ẹ̀ ní Islam tẹ́ rí Abdullahi ibùnú tí a fọ́kọ̀ ya rẹ̀ tí ọmọ àlè wọ́n ń pè tẹ́ mọ́ ìtumẹ̀ ẹ bá jẹ́ lẹ́nìkan jẹ́ fọ́kọ̀ ya rẹ̀ pé kí wọ́n kọ́ sínú tíra ìtumẹ̀ ni pé ọmọ àlè ìtumẹ̀ nù. No túnmẹ̀ nínú ṣẹ̀rí àtẹ́wọ̀n kí túnmẹ̀ nínú ṣẹ̀rí àmì náà òun kò ní ìyá ló ní kò ní ọmọ rẹ̀ wọ́n gbọ́dọ̀ burúkọ àbáyà rẹ̀ pé o bọ́lá dúró sí ibi ta bọ́rọ̀ dé bọ́lá dúró sí sẹ́ wọ́n wá fẹ́ bọ́ sí ìdájọ́ mi ìdájọ́ kan máa fò torí àsìkò sáà lè fi DNA kọ̀nfàmù ọmọ àbá lè fi kọ̀nfàmù pọ́mọ mi ni àbí ọmọ mi kọ́ ọ̀dàlúwa lè fi kọ̀nfàmù mi ní pẹ́ńbẹ̀ yẹn ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀mọ́ kan dádú ni mo wá fẹ́ lọ bí pé tí mo fẹ́ lọ nísìn òun èyí tí ń pẹ́ǹdì lábẹ́ kan sẹ́yìn pé mo ti parí ọ̀rọ̀ lẹ́àánú àti àbí ti parí ẹ̀ mo lè sọ bí tí mo ṣe kí ni wọ́n fẹ́ bọ́ sọ́rọ̀ kò fi bẹ́ẹ̀ kàn wá láwùjọ yìí lọ títí ṣùgbọ́n àwọn kan bẹ láàrin wa náà tó ṣe pé yàrá sóni àná wọ́n ń sojú kòkòrò pé gbogbo ntọ́lọ́wọ́n bá wí àtànábì bá wí wọ́n ń sojú kòkòrò pé gbogbo ntọ́lọ́wọ́n àtànábì bá wí pátápátá làwọn fẹ́ máa wí wọ́n máa ń sojú kòkòrò ẹ̀ gan irú àwọn eléyìí náà àárín inú ọmọ ìyá wa tó jẹ́ mùsùlùmí tó ti lọ sí sẹ̀ríà panel àbí sẹ̀ríà court àbí jòkó sẹ̀ríà kan tó ti lọ́ọ́ ṣe lẹ́àánú lọ́hùn lérí ọmọ mi rò pọ́rọ̀ mi kílẹ̀ àwa tó bá ṣe lẹ́àánú kí n túmọ̀ rẹ̀ ẹ́ ọkọ̀ mọ́ ibi òun ti ṣe lẹ́àánú tọkọ mọ́ àwọn míì mú ọmọ òun wọ́n gba nǹkan ara tiẹ̀ wọ́n gba tiẹ̀ náà wọ́n lọ ṣe wọ́n bá ṣe tán lọ́ba kílẹ̀ àpẹni tó ṣe lè àánú ló ṣe kí ni kí n dájọ́ tó wà ń bẹ̀. àbúrò fún tó kọ́. ọ̀rọ̀ mi ò yé ta ni ọba ṣàlàyé tí ń wí ta ni ọba ṣàlàyé tí ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí kò sẹ́ni kankan bí ni ẹ̀hẹ́n afá bàrígà ti dé ọ̀ya. Oh, yeah so ti ní bí àbá yìí máa wá tí bá tí ó sọ̀rọ̀ máa wá náà tán sí àmà pé èyàn lọ lè ṣe lẹ́hàn tó bá ti ṣe lẹ́hàn lórí ọmọ automatically ọmọ yẹn ò sí kí ni shara'an nínú ṣẹ̀rí ọlọ́run ọwọ́ ṣe DNA lẹ́yìn ilẹ̀ àrùn DNA wá sọ pọ́mọ yìí o ọmọ rẹ̀ ní ṣé DNA tó ṣẹ̀rí àní sáà lè fi DNA ti ṣẹ̀rí àṣùkú ni bí ẹ bá kọ́ lọ ṣe DNA rìsọ́ọ̀tì kan nínú méjì náà ni kò pé mẹ́ta rìsọ́ọ̀tì alákọ̀ọ́kọ́ òun ni pé ọmọ yìí o ìwọ ló ní abẹ́ẹ̀kọ́ ni rìsọ́ọ̀tì ẹlẹ́ẹ̀kejì ọmọ yìí o ìwọ kò ní àkókò mẹ́ta ni ṣé mọ̀ pé téèyàn bá lọ ṣe lè hàn lẹ́yìn ìgbà tó ṣe lè hàn tán rìsọ́ọ̀tì wá jáde pé ọmọ yìí o ìwọ kò ní ọlọ́sẹ̀lẹ̀ àánú ọkọ̀mọ́ lẹ́yìn ilẹ̀ àánú wọ́n wá lọ ṣe DNA DNA ó mú kàwá ní rìsọ́ọ̀tì mélòó àkọ́kọ́ ìwọ ló ní ẹ̀kejì ìwọ kò ní ilẹ̀ àánú tọ́lọ̀ ṣe òun kí ní túmọ̀ liam lọ́kọ́kọ́ lọ ṣe yẹn kí ní túmọ̀ òun kọ́ lọ́wọ́ àbí DNA náà ní olóhun kọ́ lọ́wọ́ sọ́rọ̀ wà lórí ẹ̀mọ́ ìfọkànbalẹ̀ lókù fọ́kọ wàhálà lókù fún ìyá àtọmọ abẹ́ẹ̀kọ́ ni tó nínú sẹ̀ríà ọkọ yigi nínú DNA nínú lianu nínú DNA tọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni ká wá ṣe lẹ́hànù tán bẹ́ẹ̀ yẹn bá ṣe lẹ́hànù yẹn kí ni ti ń wí pẹ̀lú ọmọ yẹn ẹ gbọ́ lọ́mọ àbí ó ti kọ́ àbí ó wá lọ ṣe DNA DNA wa kọ̀ fáàmù pé ọmọ yìí o ìwọ tó ṣe lẹ́hànù yìí ló ní o. ṣe gbọ́rọ̀ mi ṣe mọ̀ pé ara ọkọ kọ̀kọ́ sí kí ni toró ti lọ gbé rẹ̀ sí pé ó ti ní kí làánú ọlọ́run sí kí ni ẹlẹ́ẹ̀kejì ọmọ yẹn pẹ̀lú ìyáàánú tí bàbá yẹn sí ọmọ yẹn ò ní bàbá mọ́ abẹ́ẹ̀kọ́ ni àbórí bàbá mọ́ kí lìhánù náà jẹ́ pé òun kọ́ lọ́mọ òun náà ọmọ yọjọ́ àbámọ́ lìhánù wá sọ pé ìwọ tó o ṣe DNA sọ pé ìwọ tó o ṣe lìhánù ìwọ ní ọlọ́mọ ṣe mọ̀ pé ọmọ yẹn ó ti bọ́ nínú wàhálà kò ní bàbá abẹ́ẹ̀kọ́ ni pẹ̀lú DNA yẹn ó ti ẹni tó ní òdì méjì ẹlẹ́ẹ̀kẹta obìnrin tí ń sunkún kí ló ní pé wọ́n ló ń gbọ́ máa lè wọlé wọ́n lọ máa lè lòún bí wọ́n lọ máa lè bí tóun náà ń pé ìyàwó òun bí máa lè bí máa lè tọ́lọ torí ẹ̀ sí lè á obìnrin òun kan ti mọ́ nínú ọmọ àlè ó lè mọ̀mọ́ bí ìsìná ọmọ níbi gbogbo máa lè àmọ́ lè mọ̀mọ́ níbi kí ni ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin àǹfààní tó wà mẹ́rin sọ ohun mi tí ì sọ kí ni ìdájọ́ ọlọ́run tó ṣe kí ni tó wà ńbẹ̀ ìdájọ́ ọlọ́run tó wà ńbẹ̀. àkọ́kọ́ ọkùnrin tí ń ṣe wọ́n wọn tí ròyìnròyìn òjò gbádùn tó fi lọ sí ilẹ̀ àánú ròyìnròyìn wọn kọ́ sí kí ni yọkọ̀ lọ lójú ọ̀gbìn áá àti mo sì mísíkì ní à ń lọ sí ìpìlẹ̀ra mi bẹ̀ o mo rò pé mo rò pé ó máa ló gbé wọlé ni ẹlẹ́ẹ̀kejì ọmọ tí ò ní ni tí ó bàbá pẹ̀lú kó ṣe dí lẹ́yìn ìgbà tó ti kọ́ ọmọ bàbá ọmọ ọkọ ìkẹta obìnrin tí wọ́n bà ní ó kọjẹ́ gbọ́gbọ́ máa lè ara obìnrin náà balẹ̀ fóun ò ṣe kí ni ó máa wọlé ó ní bẹ́ẹ̀ ló ti máa ẹbí tí bàbá yẹn ti jáde gbogbo wọn náà ni ó mọ̀ pé ó ti lọ kóòtù ṣẹ̀ríà tọlọlọ lè ṣe lè lórí ọmọ yẹn gbogbo ẹbí náà ọ̀rọ̀ ọmọ yẹn ní ara wọn mọ abẹ́ẹ̀kọ́ kọ́lá mi ń bá yọjú wọn ni à lọ lé bàbá rẹ pẹ̀lú díẹ̀ ní ọmọ yẹn dára ọ̀dà bí yẹn mo fẹ́ béèrè béèrè kálá ń àbáwọn tó jẹ́ mùmínì láàrin wa tí wọ́n bìlí pé gbogbo ẹsẹ̀ táwọn bá ṣe àwọn ọmọ ṣe wíkọ̀ ṣẹ̀ríà ọlọ́run tí arákùnrin yìí ti dìde pẹ̀lú ímẹ́ẹ̀nì tó ga jazakallahu khair tó gba kóòtù ṣẹ̀ríà lọ tọ́wá lọ lè ṣe lẹ́hàn lọ́nà kan sí kejì sẹ́mọ̀ pé automatically ó ti kọ́ ọmọ yẹn lọ́nà kan sí kejì wọ́n ṣe DNA rìsọ́ọ̀tì jáde pé òun ló ní ọmọ ká lóun kọ́ bá ní lẹ́hàánù tó ṣeéṣe kí ni ọba àmú abẹ́kọ́ amọ́ngbà tí rìsọ́ọ̀tì ọ jáde rìsọ́ọ̀tì jáde pé ló ṣe kí ni òun ló lọ́mọ adájọ́ tó dájọ́ ní ẹjọ́ òun ṣé yọ wàá pè wọ́n padà yọ wàá sọ fún pé tọ̀ lẹ́hàánù tó ṣe ní o àti dànù àbí ẹ̀kọ́ obìnrin ṣe DNA tán kọ́ padà lọ sọ́dọ̀ adájọ́ lẹ́hànù tẹ́ ṣe fún wájú ní mútẹ́ lọ ṣe DNA rìsọ́ọ̀tì rí adájọ́ kí lẹ́sẹ̀ sí sádájọ́ sọ pé mo da ọ̀rọ̀ ọlọ́run ní nítorí DNA ìyá ló sì yarí yìí lọ́lẹ̀ ti pè mí lẹ́ni tó gbọ́ máa lè wọlé àbíkẹ́ yẹn jú ẹ̀ o torí rìsọ́ọ̀tì DNA mo ṣe kí ni ọmọ náà tàwọn ọlọ́rọ̀ adájọ́ ní ẹni yìí bàbá mi ti kílẹ̀ pẹ̀lú DNA ẹ ti ní ẹ̀yìn lẹ́tọ́jọ́ tó ní ọmọ fúlàní òní tẹ́ni bàbá mi àti ọmọ fúlàní òní ó ti wá kílẹ̀ pé mo ti ní bàbá eré àga yìí náà gbọ́dọ̀ sọ nǹkan mi o adájọ́ ọ̀wálà bí ọ̀wálà ọ̀wálà bí ọ̀wálà irú eléyìí òun kíláàsì sí kíláàsì sí sẹ́rí àwọn àfáwà tó jẹ́ òfin kí wọ́n sì yá pẹ́nu tí tọ́rọ̀ bá rí báyìí kí ni ìdájọ́ alqawlu al-awwal inna an-nasaba la yasbutu bilbasmati al-wirasiyyati ba'da nafyi bil-li'an àkọ́kọ́ ọ̀rọ̀ ni pé tí wọ́n bá ti lè ṣe li'an ìtí basma wirasiyya rí ó wí ìtí díẹ̀ ní rí ó wí kò sọ̀rọ̀ bí a bá ti lè ṣe lẹ́àánù in ti di ẹni èyí orí kò sẹ́gíní kò sọ́rọ̀ mẹ́ stáǹdì àwọn afọ alákọ̀ọ́kọ́ nù eré stáǹdì ń ní májímá ò lè fi kí wà àtọ̀gọ̀rọ̀ afá ó pé ọ̀rọ̀ di ẹni ò nítumọ̀ báwọn sebẹ́ni yìí ti lọ kóòtù ó ti lọ sí lẹ́àánù kóhùnkóhùn lọ́mọ di ẹni ẹwà díẹ̀wá lòun ló sẹ́gíní ẹni ẹ̀dánù òun kò ní wọ́n máa wá wa bá káàkiri ma wá àbá rẹ̀ káàkiri ma wá kí ẹ dákun sí gbogbo ẹ̀mí lè yọnu sílẹ̀ ẹ dá mi lóhùn ààrẹ mi tí ó gbà pọ́lọ́ wọn dájú alkiyama o ààrẹ mi tí ó gbà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn àfáà sọ lórí ẹ̀. yàtùn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé bí wọ́n bá ṣe lè àánú nìtán wọ́n ti parí lè àánú ṣe àpé ìtumọ̀ lè àánú ni pé òun kò ní wọ́n wá lọ gbé díẹ̀ ní èdè àwọn àbá kejì ni àhá díẹ̀ ní èyẹ á lò á àánú tì díẹ̀ ní èyẹ á fi kí ni á wà pàmílì tì kí ni ìtumọ̀ tí a wíwù. Dáhùn ẹ wọ́n da ti sẹ̀ríà sẹ̀ríà náà méjèèjì ẹ̀ sí mọ̀ kí wọ́n mú wọnú sẹ̀ríà gbọ́n àwọn tí mẹ́rin wá ìgbà wọn ti ń gbọ́ ìwà lámì ẹ̀kún làwọn ṣùwàdá tí wọ́n ti ń tún ṣùwàdá hù sí ẹ̀ mọ̀ kí wọ́n sọ di sẹ̀ríà bọ̀lù <laughs> ẹni kọ̀ lẹ́rìí kìtàbù wà súnà àbí kẹtọ pé ó ti tó kílẹ̀ àjọ náà wọ́n ti ń kí náà bọ́nú bí wọ́n ti ń sọ̀rọ̀ náà táwọn àfáàní dá sí pé a lè lò a lè lò wọ́n ń pè ní sẹ̀rí àlò lọ́dọ̀ àwọn tó bá ní wọ́n á lò ní sí wọ́n ti gbà para àwọn tó ní àmọ́ lò gan wọ́n mọ̀ pé lè wọnú ẹ̀sùn pé kò lágbára tó tẹ bá ní kí n sara sẹ̀rí à tí ọjà bọ́nu sẹ̀rí ọ̀pọ̀ à bàbá yọ pọ̀ sọ́lágbà kọ̀lágbà á àlò ni wọ́n máa dìbẹ́tì wọ́n ti gbé gbogbo ẹ̀ náà wọ́n kò sínú kínní ìtí ẹ̀ ń pè ní sẹ̀ríà ní kọ̀ọ̀nọ́ọ̀n òfin sáàmà lòfin yìí sáàmà lòfin yìí sáàmà lòfin yìí sáàmà lòfin àwọn tí wọ́n sọ pé àlòfin yìí àlòfin yìí làwọn àfọ fíkìú nínú sẹ̀ríà àwọn democracy wà lébi máa sòfin òfin náà gbogbo wọn ń ṣe ìtí wọn ń gáìdì àwọn àfọ sẹ̀ríà ní kìtàbù ni wọ́n fi ń wẹ̀rí káàkiri ìdí ń gáìdì àwọn tó wà lébi máa sòfin ní ìròrí ara wọn fúnra wọn sọ̀rọ̀ méjèèjì gbogbo wọn náà òfin ni wọ́n ń ṣe kí mo ní wọ́n ń ṣe àwọn eléyìí ń ṣòfin bí kìtàbí torí gbogbo tó bá wípé wọ́n máa wá ẹ̀rí káàkiri fún àwọn eléyìí ń ṣòfin pẹ̀lú làákàyè ṣẹ̀ríà náà ní jẹ́ kọ̀ọ̀nù kọ̀ọ̀nù ní jẹ́ ṣẹ̀ríà ṣẹ̀ríà lòfin tọ́lọ́n kọ̀ọ̀nù lòfin táwọn kan jòkó tí wọ́n ń gbélé ẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní basma wèrà sí yàtà pé DNA tó bá ti lè jáde ọmọ tẹ́ni yìí sọ pé kì í sọmọ àwọn á sọ fún pé pẹ̀lú ti DNA wí yìí ọmọdé sẹ́yìn bó tẹ́lẹ̀ àná á wà fọmọ yẹn ti sí lọ́dọ̀ tí DNA yẹn bá ṣe kí ni kí lè rí àwọn méjèèjì afọ yọ́yọ́yọ́yá. àwọn tó ní ọlọ́ ẹ tẹ́ bá ti ṣe lẹ́ànù tán kò sí ti ń jẹ́ DNA mọ́. ìṣẹ̀lẹ̀ àlẹ́ kọ́ ẹ̀ ń bẹ̀rẹ̀ أقواها نعم أقواها الدليل الأول تعارض المترك عليه والمترك فيه أن اللعان بنفي ولا سبب سبب أن اللعان بنفي ولا سبب أقوى من البث الوفية في بث نسبه وذلك لوجهين الأول أن البصمة تأخذ حكم القيامة ومع ذلك لم آه، لم لم يثبت لم لم يثبت لم يثبت لم يثبت بها عربي لم يثبت بها لم يثبت لم يثبت لم يثبت بها النبي تثبيت لم يثبت بالتشديد لم يثبت بها النبي النسب مع اللعان أن مع الجهاد كما في الحديث أبصروها فإن جاء فيه أكحل العينين سابق اليدين فلد الساقين فهو لشريك مسحما فجاء فيه فقال النبي لولا ما مضى من كتاب الله لكان لي ولا شأن كما لم يعتبر النبي الشبه في ولد وليد زرع لوجود ما هو أقوى منه هو الفراش فإنه يعمل بدليل الفراش ولا يلتمس إلى الشبه بالنص والإجماع. ẹ dákun mo fẹ́ bi yín léèrè èyí tẹ̀ ń bá mi karọ́ láti jẹ́ òní. wọ́n sọ mọ́ sọ̀rọ̀ ẹ lójú. ẹ̀yìn gbọ́ dáadáa. a fi lè àánú kọ́ mọ́ sáàgbọ́mọ fún padà ní àbẹ́rí ilẹ̀ àánú láti kí ni torí ilẹ̀ àánú ti kọ ọmọ yẹn abẹ́kọ́ sáàwà ní DNA ní ká dá ṣe táàrán nínú bẹ́ẹ̀rẹ̀ láláwọn àfáà fi sí lórí ẹ̀ àfáà alákọ̀ọ́kọ́ àdúró lórí ilẹ̀ àánú àdíbojú wo abẹ́ ẹlẹ́gẹ̀ẹ́jì àwọn láàyẹ̀ra fúnlẹ̀ àánú àwọn àpadà sórí ẹ̀dàkùn àwọn tó ní kálùlẹ̀ àánú sẹ́ẹ̀lì rẹ̀rì fún mi lọ́dọ̀ yìí nútẹ́ ti kí kọjọ́ ẹkẹ́yìn náà rẹ̀rì nútẹ́ ti ń bábọ̀ láti jọ ọyẹ rẹ̀rì ọyẹ rẹ̀rì bàbá bàyẹ́jẹ́ ń pè bàbá bàbá náà àṣírí tọ́lọ̀ kò dábẹ́ tún ní ọ̀rẹ́ ẹni nínú Abdulsalam Ànábì rẹ̀ rí níbi ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ àbí? òfin ọlọ́run tó dúró léṣe kí ni tani tó mẹ́rin mi wá ẹ̀rí tí wọ́n mú ẹjẹ ń ṣe ọjọ́ra àwọn ẹjẹ ń ṣàlàyé ìgbà tá sọ̀rọ̀ pásímọ̀ wèrà sí yà kí la fẹ́ pọ́jọ láti jọjọ́ ọfẹ́ ìgbà tán díẹ̀ ló àwọn kọ́fà àwọn tí wọ́n ń ṣe ní jẹ́ kọ́fà iṣẹ́ tí wọ́n ń ṣe ń gẹ́gẹ́ ló kọ́ rẹ̀ ẹ́ kìyáfà kí ni mo gbé bí ti lè wọ lágbà tó sọ́lágbà tó nẹ́sùn ọlọ́run ẹ̀dá mi lóhùn sọ́lágbà tó nẹ́sùn in tó ṣe déédéé DNA mi kí ni kìyáfà ṣé kìyáfà yẹn gbà tá à ń tó fi kí ọmọ fún yẹn bọ̀ òkè ló lọ́wà náà kábẹ́sà dáka ọ̀nà kí ni. phd كنت tó nọ́ọ̀sì nọ́ọ̀sì ni àlùwọ́lẹ́dú bá a tó kí ni wà ní تقع lọ́la sí àtúnkà. الإيابة ومع ذلك لم يثبت بها المتصل النسب مع اللعان اما في حديث أبصروها فإن جاء فيها العينين سابق اليدين فسد الساقين فهو لشريك زعماء فجاءت به على هذه الصفات فقال النبي لولا ما امر بالله لكان لي ولها شأن فما لم يعتقد النبي الشبه في ولد وليد زمع بوجود من هو أقوى منه هو الفراش فإنه يعمل بدليل الفراش ولا يلتفت إلى الشبه بالنص والإجماع. nígbàtí ìlàlùmúnà ọmọọyà tó kìlọ̀ lànàbí pẹ̀lú sẹ̀ríkì ibùnú sàmẹ́ tá ànábì ní tí àyàlẹ̀ àánú sọ̀kalẹ̀ tí wọ́n búra tán ànábì ní ẹ máa wo ọmọ yìí o abẹ́kọ̀ọ́ tọ́bájọ lágbájá lágbájá lómi omi lágbájá ni tọ́bájọ làkásìgbè omi abẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n ó bímọ ta lọ́jọ́ ẹ́ eh? ṣé ànábì wá bójú ẹni tọ́jọ́ mọ́ ẹ̀dẹ́ mi lóhun lẹ́àánù tí wọ́n ti ṣe ló ṣe ní ní gbogbo ìjọdẹ́ ìwúyí náà ànábì rí àmọ́gbà wọ́n ti ṣe lẹ́àánù ànábì tó lórí kí ní ọ̀rọ̀ sọ́dùnkún àdúrà tó ní eh, eh, ákìí wúlidà aláfìráṣì àbí ọmọ ìyá mi ni fìráṣù bàbá mi ló ṣe kí ni lóbi àmẹ́bí ní àdìwáládú nínú fìráṣì ẹni tó níyàwó ló ṣe kí ni òun ló lọ́mọ táàmì ní ìkòrókòrò bá ìpín ọmọ ìjọsá ànábì ìkòrókòrò kọ́ máa ṣe kí ni ọjọ́sá dù ànábì sì lẹ́ni tó níyàwó ló ṣe kí ni òun ló lọ́mọ ànábì dájọ́ pẹ̀lú dájọ́ ọlọ́run ni kò owó ojútọ́ ìtí tí ẹni ẹfẹ́ mú wá bẹ̀ ní kí ni ìdájọ́ ọlọ́run ní kí wọ́n ti ṣe lè àánú ọmọ ọ̀jẹ́ tí ẹ̀mọ́ ọ̀jẹ́ tí ẹ̀mọ́ náà ìjọ́rọ̀ mi yé yín sọ̀rọ̀ mi yé yín ṣé ẹ mọ̀ pé àti ìdájọ́ kínní ti ìlànà bọ́nà ọmọ yá ànábì dúró sórí ilẹ̀ àánú ni abẹ́ẹ̀kọ́ ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì ọmọ jọ ohun tí bá tí sáàdù wá béèrè fún abẹ́ẹ̀kọ́ sáàdù wa bẹ̀rẹ̀ ọmọ ojú abẹ́kọ́ ọmọ ìjọ sáàdù kan anẹ́bì dúró sórí ìdájọ́ ọlọ́run ni ìdájọ́ ọlọ́run tàkọ́kọ́ lehan anẹ́bì ọ̀kọ́já rẹ̀ ìdájọ́ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì firash abẹ́kọ́ ni anẹ́bì ọ̀kọ́jú ni kọ́kọ́já rẹ̀ kọ́dà ó kílí àṣà anẹ́bì pé à kọ́dà bí ẹni pọ́mọ yìí gan ó túbà lónìí o ọ wá sọ fún ìyàwó rẹ̀ sàwùdá pé gbojú méjì orójú rẹ̀ ṣé àwa jábúrò lórí jìnnà anẹ́bì àjọ gbojú gbogbo ń tẹ́ fẹ́ wù yìí kílí àṣà anẹ́bì àmọ́ nẹ́bí tó sórí èyàn ti ṣe lè àánú tán ẹwà tó ń lọ sọ pé wá sí mọ̀gbìlá sí yà sẹfẹ́ kò bí àlọ́ lọ́wọ́ ẹfẹ́ bọ́ sí omi ni gbogbo bọ́ọ̀lù ti rí ànábì fi ń ti síbi tọ́lọ́ ṣe kíní pẹ̀lú àwọn èrí tó wọlé ẹ̀rí pé àkíní yóò jọ ẹ̀rí tẹ́yìn náà rí ní bẹ́ẹ̀ni yìí lọ́lọ́mọ yìí abẹ́ẹ̀kọ́ ni àmọ́ ti sọ pé lè àánú ibi lè àánú ẹ̀yẹ́ ṣe kíní àwọn jù bẹ́ẹ̀ lọ bí ẹ bá ti dúró bí ọlọ́run fi sí ibẹ̀ náà ni ó ṣe kí ni ìjẹ́ àlàyé òun kílíà ọmọ béèrè béèrè náà. ìbá hàn ọ́ lè mọ̀ síbẹ̀ bẹ́ẹ̀ náà anábì dúró bí ìdájọ́ náà ní túmọ̀ abẹ́ẹ̀kọ́ ni anábì kí ẹ̀ lọ́nà bí kò máa lè rọ́dún. ẹnìkan máa gbẹ́ nìkan olè bóbi nǹkan sọ àwọn nǹkan níbàrá ẹwà ara wọn sí ẹ̀dẹ̀ nílàkà ìwò ẹ̀dẹ̀ àbáwọn táwọn yìí ni mọ́ wọ́n yá pèsè tí wọ́n náà ń ṣe ni ọmọ sọ̀rọ̀ ẹ̀ aláìnílàkà aláìlẹ́kọ̀ọ́ aláìmọ̀kan onílàkà ìkọ̀lẹ́kọ̀ọ́ aláìmọ̀kan ni yóò máa sọ katakata ọgbọ́n táwọn yìí ni èèyàn lọ kí ó kókó náà kọ́ kátọ́gbẹ́ tó dé lẹ́yìn 14th century anábì ní kọ́mọ̀ yìí ṣe rí kúkúrú sàmáà lọ́jọ́ àlè lọ́jọ́ ìbáyẹ káà níbi òṣèlú ọmọbìnrin yìí ń bẹ̀yìn kí lọ́yẹ kọ́jọ́ fún ọyẹ rí kẹ́wọ́n mú kẹ́rọ̀ ọjọ́ kíní kẹ́mi lọ́bí lọ́bí ní anábì sọwọ́ lẹ́ni pé wọ́n ti tí ẹni igi tún ni gbogbo tó yẹ káàlẹ́bí ó ṣe kò ṣe ó fi tì síbi tọ́lọ̀ fi ṣe ni ìtumọ̀ ẹni gẹ́gẹ́ ẹ bá ti lè ṣe ilẹ̀ àánú kẹ́ẹ̀ṣe bá síbẹ̀ wìrà sí yá kẹ́ẹ̀ṣe tí ẹni kò ní túmọ̀ àbí túmọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ilé obìnrin yìí ló kò ṣe ní túmọ̀ sáà nẹ́bí lẹ́yìn ìgbà tọ́lọ̀ ṣe kíní ibi tí ilẹ̀ àánú ló fi ṣe kíní ajẹ́ ìjálàyé yẹn yé ṣé tí wọ́n fi sẹ̀rí bẹ̀ yé tá lè sọ tí wọ́n fi sẹ̀rí bẹ̀ fún mi kó yé mi náà ní tí mo fàyọ́ nù ẹ̀rí gangan tí mo fi sẹ̀rí nù tàn tá lè fàyọ́ afáàdáda yìí òfin ọlọ́run kí wàá lè rí bẹ́ẹ̀ tí mú pọ̀mọ́ okùn jáde kókó lẹ sọ ẹ̀ mú pọ̀mọ́ okùn jáde.

ó ti gbé lórí kò torí ẹ̀ dáṣẹ̀ rí àmì fún obìnrin yẹn tó lóbìnrin yẹn lọ́gbé tí ìbá sí pé ọ̀rọ̀ ọlọ́run tó ti ṣáájú rẹ̀ ní rẹ̀ ìbá ọ̀ ní sọ́rọ̀ ẹ̀ lè mọ̀ èèmọ̀ tó bẹ́ẹ̀ ni pé kó ní wọ́n lọ ní ẹ ní kọ̀wọ́ lẹ̀ lóko mọ́ torí ìyá tó ṣe ìtumọ̀ ẹni pé bí tọ́lọ́run fẹ́ tọ́ ilé yìí sí rèé ilé ṣe kò sí tó lè kílíà sí ni tí ń ṣe kí ni tí ìyípadà béèyàn bá fẹ́ kọmọ ibi ọlọ́run fẹ́tọ̀ rẹ̀ sí ni kí ni lian kò sí tó lè kílíà sí ni lẹ́yìn lian tí ń ṣe nínú tí ó kílíà jẹ́ lẹ́yìn lian ní bá a ah à ń sọ̀rọ̀ míì ni à ń sọ̀rọ̀ pé èèyàn ti lẹ́àánù kan fẹ́ni tó gbà pé lẹ́àánù lòun ó fi kọmọ ẹni tó gbà pé lẹ́àánù sẹ́bà pé bí táwà dúró sí nìsí kí la ní ká fi kọ́ kí la ní ká fi kọ́ àfi ìsọ̀rọ̀ lẹ́àánù bọ̀ wọ́n sọ tí ìbá dúró sí mọ́tìlì síbẹ̀ àwọn àbá tó dúró síbẹ̀ ètò kílẹ̀ àti wọn ni wọ́n dúlé ní ìdè mi rí pọ́nmá láàfíà wá fún ó má jù èmi náà sọ wà ní mo sì sọ lílẹ̀ ẹ̀dí mi ò rò mi ò rò mú fẹ́nu wá lórí ẹ̀ òwò ẹ̀dí là ń kó wá látijọ́ ihun abẹ́ẹ̀kọ́ ni àtúntẹ̀dí sàlàyé ní àwa padà síbi pé àwọn tó mú lìhánù àwọn tó mú lìhánù pé lìhánù láti kọ́mọ ọwọ́ akọ́mọ pẹ̀lú lìhánù wọ́n wá fi DNA DNA wá sọ pé wọ́n ọkọ ọmọ pẹ̀lú ilẹ̀ àánú ló ní ọmọ àwọn àbá wa pín sí méjì lónìí ẹ̀ yẹ kó yẹ wọ́n pín sí méjì náà ni <laughs> kó ti kílì wọ́n gbọ́dọ̀ sí kíni àwọn tó ti ní fi ilẹ̀ àánú kọ́ tó fi ilẹ̀ àánú kọ́ ibi wọ́n wà ní kíni ilẹ̀ wọ́n wà ó àwọn tó wọ́n ní DNA ní kóbi kọ́ ṣe mọ̀ pé ní wọ́n mọ̀ sọ ní pé níta ń sọ fún ọ̀nà a ní obi DNA kọ́ olóòfin kọ́ ló ṣe lè àánú lọ́wọ́ ṣe mọ̀ pé jọ́sẹ̀ lẹ́nu àwọn táwa ní wọ́n ṣe DNA lójú wọ́n mọ́ ni àbá sọ pé bàbá ń sọ̀kan lọ ló fi jásí pé àwọn ọ̀rọ̀ tá ń sọ yìí kò ṣeé gé gbọmọbọrọ dé ẹ̀hẹ́n ẹ̀ ń bọ̀ báyìí. Básímà ìwòrà sí DNA òsè kí ni kò ní wọlé kí ilẹ̀ ní tí ò fi wọlé. Ìgbà nábì bá ti dájọ́ ọlọ́run tán, nítorí ọ wáyé lẹ́yìn rẹ̀ kó kíyà jù lọ, ànábì ò ní kí ni ibi tọ́lọ̀ ní ojú ọjọ́ ṣe gírí irú gbọ́nà ti dúró síbẹ̀ lápòjúwe méjì wá irú bí tàbí ti tọ́ dájọ́ tábà yìí tí nǹkan míì wá ṣe gírí tọ́wá kílíà sí ẹ̀hẹ́n ó ń rán ọ̀rọ̀ ọjọ́ fún pé lẹ́yìn kí ní kẹkẹrẹ jà ó mójú ọmọ wọn ní pé sáré lọ́lọ́mọ àmọ́ òfin tọ́lọ̀ fún ni pé àlìwálẹ́dú ọgbọ́n máa fẹ́ ni tó ní ìyàwó abẹ́ẹ̀kọ́ ọwà ni ibi tó kílẹ̀ àṣìdé pé àwọn kọ́ ni àmọ́ tọ́lọ̀ ní kó wo ṣe kíni kó wọn dánú tóbi ní kí ìyàwó òun lọ sí kíni kó bójú fọmọ tó bá jọmọ ìyá rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ kò bí di ẹni ẹgbá dé kó kí láti bẹ́ẹ̀ lọ àní jẹ́bí ní wò gẹ́gẹ́ bá nẹ́bí ẹ̀rí kan ní ẹ̀rí ní bí ìsẹ́mọ̀ ẹ̀rọ́dẹ̀ kan náà débi sáàdì wa a ń yanjú ọ̀rọ̀ àwọn ẹni àkọ́kọ́ bọ̀ a bá yanjú ẹ̀ àwọn abọ́sọ́rọ̀ àwọn ẹni ẹlẹ́ẹ̀ àwọn asọ sáàdì yìí bẹ́ẹ̀ ọba farabalẹ̀ ọ̀rọ̀ ń wọnú ara wọn tẹ́lẹ̀ bá tàkọ́kọ́ ni wọ́n lè dàpọ̀ mọ́ bẹ́ẹ̀ ọba múra torí ẹ̀ ló jẹ́ máa wí kí máa tún wí kí máa tọ́ kí máa ṣe kíni torí mo fẹ́ kó yé mo fẹ́ kó ṣe kíni. ọ̀rọ̀ tí mo sọ ń sìn tá ń lè dá padà fún mi afáàdáadáa tó ní ọ̀nà pẹ̀lú ọ̀yẹ̀sẹ̀ wá lónìí ni ayájẹ́ ń gbọ́rùn rẹ̀ wazari pé èrè omi nàró òun lọ́lọ́mọ àbóhùn kọ́ lọ́lọ́ sí ọmọ pé tó bá sọ pé òun lọ́bá lọ́mọ ilẹ̀ ààbì ti lọ lẹ́nu àlọ́rọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìwọ lọ́lọ́mọ pẹ̀lú títí ẹni sọ tọ́bíkì nù abẹ́kọ́ ìbọ̀lọ́wọ́ bá dé

òṣèrọ́jú fún obìnrin tó gbé ọ̀gbẹ́ ẹ̀ẹ́dọ́dún àlejòjọ́ ìdílé àjọ ẹ̀ẹ́dì ṣẹ́ni kó sáwọn ọ̀dọ́ Bilal bin Umayya Ànábì wá pa rọ́júmùtì ká ní ọ̀rọ̀ kílí àṣà nẹ́bì pé ó ṣe sì léye ọmọ àlè ló ṣe gidi lóbi ìtọ́ yẹ ká nẹ́bì ṣe fún ìgbẹ́ lọ́lẹ́gbẹ́ gidi tẹ́mi ni ó fi tẹ́kí ní anábí wá ní tí ìbá ṣe pé ọ̀rọ̀ ọlọ́run tó kọjá láàrin mi rẹ̀ ah! nǹkan ni kò ṣe ó dúró níbi ilẹ̀ àánú tó bẹ̀rẹ̀ yẹn ṣe kí ni ìtumọ̀ ẹni pé bí èèyàn bá ti ṣe lẹ̀ àánú tán gbogbo torí ó kílíà lẹ́yìn rẹ̀ èrí ibi tọ́lọ̀un fi sí òun lọ kó ṣe kí ni gẹ́gẹ́ bà nẹ́bí náà ti dúró lẹ́yìn ìgbà tí nǹkan bí kílíà sí tí wọ́n bímọ tán tọmọjọ àlè tó yẹ kó ṣe rọ́jìmù kọ̀ wá ṣe gbogbo nǹkan lórí kò ṣe rọ́jìmù wọ́n pé à ah, bọ́lọ̀ ti yẹn ju eré ilé bẹ́ẹ̀ náà ni kí n ṣe kí ni abẹ́ẹ̀kọ́ sókè à ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ní ìgbà tí sáàdù sọ fún ànábì pé ó túbọ̀ ẹ̀gbọ́n òun ó sọ fún pé tó bá dé maka òun ti bá sámúà sùn àbí kí ni ẹ wàlídà òun bá sùn so ọmọ tó bí òun ọmọ òun ni sáàdù wà lọ kílèmù ọmọ yẹn pé ọmọ yẹn ọmọ ẹ̀gbọ́n òun ni ẹgbẹ́ òun sọ fóun kóun lòun ni wọ́n wá kójà lọ́wọ́ ìjọ ànábì àyẹ̀wò láti jẹ́ ìjọ ìjọ ooo ẹnu tó gbọ́ sí lọ sàpapọ̀ àwọn onílàkà yìí ẹ̀rọ ìlònílà máa sọ dúró bó ti dúró náà wọ́n wá kújà lọ́wọ́ jù àgbẹ̀bí nígbà wọ́n wá dọ̀n wọ́n wá rojọ́ abdulbudu samuel wá sọ pé ìnáwó akì wúlídà ala firashi àbí ọmọ ìyá mi ni firashi bàbá mi wọ́n ti bí ìtumọ̀ ẹni pé ní tí bàbá mi ń bá sùn ló ṣe tó lẹ́tọ̀ọ́ àti bá sùn òun ló bí anábì ní àlùwaladu ẹjọ́ tọ́lọ̀ ń paláṣẹ kọ́dá bẹ̀rù wáàyí bẹ̀rù ni àlìwáládú lórí firash ẹni tó ní firash ló ní ọmọ anabi wa rí pọ́mọ yẹn jọ sáájú jíjọ tó jọ kọjá anabi ò tún take step bó ti jọ tó anabi ò take step mi lẹ́yìn òfin tọ́lọ̀ sí kí ni kò bójú wẹ̀yìn mọ́ ìdẹ́bi wa mọ̀ pọ́mọ ọ̀hún sáájú lójọ́ anabi wa sọ fún Sauda bintu Samua tó jẹ́ ìyàwó tiẹ̀ tóun náà jọ mọ Samua tó lérú anabi wa ni lọlẹ bójú fọkàn yìí ó kílẹ̀ fún anabi pé ọmọ sáàdù ni ẹ̀jẹ̀ sáàdù ni ẹ̀jẹ̀ wútìbà ni ọmọ wútìbà ni anabi wa ni kí Sauda ṣe kí ni kó bójú fún ṣé bó ti wá kílẹ̀ fún anabi tó sá anabi wa gbọ́ fún sáàdù kò gbọ́ ọmọ ó sì gbà pé ẹ̀jẹ̀ wútìbà ni kò sì gbọ́ fún ẹjọ́ tó lò ń dá ni pé ẹni tó lóbi ló ṣe kíni ìbẹ̀rẹ̀ ló ti ṣe kíni ìtumọ̀ ẹni pé bàbá ti lò dájọ́ ọlọ́run níbi ilẹ̀ àánú tán nítorí ó kílẹ̀ àtiwá kò ṣe kíni nínú tí ó kílẹ̀ àtiwá lẹ́yìn wọn náà ní kíni wá ebi ní ẹni ekele wọ́n ṣe pẹ̀yìn wọn hundred percent tó kọ̀ọ̀kan wá sókíyà. àbí òye yìí tani ó tó bá ṣàlàyé lẹ́ẹ̀kan sí i. ọ̀yá ka ẹlẹ́ẹ̀kejì kàkejì àtàní. وإنما يستعمل إلى إلى النفس كما في القياس كما كما في القياس ونقش نيكو معلوم في هذا الدليل هو وجهين الأول بأن بأن البصر فيها تأخذ حكم النيابة لأن البصر ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì. wa ẹ dákun jama ọ̀rọ̀ li'an ó ti sọ̀kalẹ̀ ẹ́ ọ̀rọ̀ li'an nasu násù tí ń bọ̀ láti sánmà ẹlẹ́ẹ̀kejì pé tẹ́ bá kọmọ o annafuya bilẹ̀ áàdì násù annasu kéèyàn sọ pọ́mọ yìí sọ máa mi násù láti sọ torí ń bẹ náà Al-Qur'ani pé walladhina yarmuna azwajahum wa lam yakun lahum shuhada illa násì ni káwọ́ sọ pé ọmọ yìí di tiẹ̀ pẹ̀lú DNA èyí kọ ọmọ pẹ̀lú nọ́ọ̀sì tọ́wọ́ láti bọ́ káwá ní ọmọ yìí ká nítọ̀ ó di jẹ́ padà ìsìdílàlù ni àwọn ẹ̀rí kìíní àwọn ẹ̀rí kìíní bí ìgbà tí iṣẹ́ mọ̀ pé mo fẹ́ kòwé mo fẹ́ ṣàpèjúwe kan fún yín sí ẹ ọlọ́ni nàmàlẹ́kàmù wọlé mẹ́ìsírù wọlé àǹsọ́ọ̀bù wọ́dá ìsìlámù ní ti sún fájí innamal khamru ẹtù kí ń gbọ́ ẹ̀rù sọ wal maisiru ẹ̀dá mi lóhun wala ansabu gbọ́ òun sàbíbọ̀ wala ìsìlámù ìyẹsẹ́wó rídísún fàjídẹ́nìbò níjọ́ táyà yìí sọ̀kalẹ̀ iná malakamu sí kò kí wájọ́ náà ẹ̀dá mi lóhun sí ẹ̀rọ yìí wà sí wọ́n lu sálángá wọ́n fà ẹ̀dá mi lóhun èwo ni wọ́n tún mú nísì kò rádùn àbí kò ẹ̀mà fún gbogbo nǹkan yẹn a rí kójọ tí la fi fún ní dájọ́ tí abẹ́kọ́ abẹ́kọ́ kìíyàsí labisi labi ń dájọ́ pé haramu ni haramu ni haramu ni a rí nẹ́sù tó sọ pé Colorado haramu abẹ́kọ́ abáyébẹ́sì tó ní kínú ni gọ́ọ̀mù haramu ẹ̀rí nẹ́sì gọ́ọ̀mù ẹ̀rí Colorado àtàwọn kan mí ìjọ tó ń ṣe ọ̀dà wàlímẹ́sì tẹ́lẹ̀ níta ṣé nàìjábẹ́jì àbí kí ń pè ṣé nẹ́sì wàlímẹ́sì tọ́lọ́ wá ní nẹ́nà ìjábẹ́jì aráàmù tí ẹ mọ̀ pé a rí pé ibi ìtí ń bẹ́bi tẹ́tẹ́ ṣe kíni ìtí ń bẹ́bi ọtí ṣe kíni ìyáàlù nẹ́ẹ̀sì gbẹgẹdẹ ní kò sí nẹ́ẹ̀sì kan tí ń sọ̀rọ̀ bí ẹni àwọn kan fi ń wo àmọ́ ìyáàlù nẹ́ẹ̀sì kíni gbẹgẹdẹ tó yanjú ní pé tọ́ ọba kọ mọ́ o bó ti kọ́ nìyí ọkàn wa ń rò ní pé ara ah, ń bọ̀ wá já sí pé ọmọ yìí náà ó lè jọmọ rẹ̀ ó lè má jọmọ rẹ̀ DNA wá dé DNA yìí àwa ń wẹ̀rí kí à ń ṣe gbá à ń ṣàwo ṣé ń tàn ṣẹ̀ṣẹ̀ ń wẹ̀rí kí fún pẹ̀lú tó ti lẹ́rìí èwo lọ̀gá ẹ dá mi lóhùn bóò lẹ́wàá ṣe ń tọ́ lẹ́rìí inú ṣẹ̀ríà ń tẹ̀sẹ̀ṣẹ̀ ń wẹ̀rí kí fún ẹwà bìtì sùn nítorí lẹ́rìí tó jòkó nù ṣẹ̀ríà ń tẹ̀sẹ̀ṣẹ̀ ń wẹ̀rí kí fún ẹwà bìtì sùn kú kìyàsí ni ọ̀rọ̀ ọ̀rọ̀ díẹ̀ ní ìgbé ó lè ṣe báyìí alèfíwá alèfíwá àmọ́rọ̀ ọmọ fẹ́ kọmọ ayàwó lọ́wà fún ayàwó lọ́wà fún lẹ́án ayàtú lẹ́án ti wà tí ń bẹnu sọ́látù àdùnnùn a máa pé àwà lọ sí alèlò DNA alèfikọ́ alèfikọ́ ókè ìtàfimọ̀rẹ́ ìtàfimọ̀rẹ́ èyí dá kọ̀dá àṣẹ̀ṣẹ̀ ń wẹ̀rí kí fún ni nítorí ìdíjòkónú sẹ̀ríà pẹ̀lú tásẹ̀sẹ̀ ń wẹ̀rí kí fún èwo lọ̀gá sẹ́wọ̀n kẹ́tùmọ̀ ẹni pé nítorí ìdíjòkónú sẹ̀ríà láti kí ni lálò èyí tásẹ̀ ń wẹ̀rí kí fún ìyá àmọ́ sí kí ni àpá ti torí eléyìí rídìí jòkó eléyìí ò sí kí ni orí ìdíjòkó náà ibi ẹ̀sìn máa gbọ́ ibi tá a ti máa lo kìyàsí ibi tá a bá ti rí nẹ́sù ni ibi tá a ti lo kìyàsí ibi tá a bá ti rí kí a ti rí nẹ́sù níbi ilẹ̀ àánú à níbi kìyàsí mú tábí wa fi kìyàsí gbèsè kan wọlé náà sì ti wà fún àdídì kìyàsí mọ́ ọ̀rọ̀ di mélòó jẹ́ mọ́ ó di mélòó ó di méjì náà. وذوق شهادة الدليل وجهين الأول بأنه لا يسلم بأن البصمة تأخذ حكم الكيافة لأن الجغرافية أقوى من الكيافة بمراحل الثاني gbogbo ọ̀rọ̀ tí a ń sọ wọ́n dìbé tí o ẹ ń sáré mú dìbé tí ẹ dẹ̀dẹ̀ ọ wọ́n ní gbàtẹ́ ń sọ̀rọ̀ ẹ sọ pé ìdájọ́ sẹ́mọ̀ pé básímà gbèrà síyà sẹ́mọ̀ pé ìròyìn tó wà lára ọmọ pẹ̀lú bàbá ni wọ́n fẹ́ sí kí ni kí lọ́jọ́ níjọ́njọ́ ẹ̀dá mi lóhun kìyàfà wọ́n ní àkílẹ̀ wá bí jọra wọn yìí ẹ wá gbé básímà gbèrà sí àjọ kìyàfà kọjọ́ra wọn básímà gbèrà sí ẹ̀yìn kìyàfà torí tó bá dúró gàlàsíyà akura mi lè kìyàfà ọlọ́gbàjú kìyàfà lọ. Ah. ibi tí ẹ bá dúró gàlàsíyà ọ̀lágbára léyìí tó ti pé ìbejì. tí wọ́n bá bẹ́lẹ̀ yìí bá bóbìnrin sùn tẹ́lẹ̀ yìí bóbìnrin sùn wọ́n sọ pé eléyìí ẹ̀jẹ̀ rẹ̀ ló ṣe kíní ẹ̀jẹ̀ eléyìí ò ṣe kíní àwọn kìyàfà lè sọ yìí oníkìyàfà lè sọ yẹn oníkì yàgbà kan lè wo pé alágbájá àti alágbájá yìí wọ́n jọra wọn ẹbí kan náà ni wọ́n ṣe kíni àmọ́ ibi tí DNA lágbára dé bíbèjì tí wọ́n bá bóbìnrin kan náà sùn tí wọ́n lẹ́yìn ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jọra wọn bẹ́ẹ̀ dá wọn mọ̀ síra wọn gan wọ́n sọ fún yín pé omi eléyìí ló di ẹ̀dá fún ìwọ́lójú ra wọn lọ DNA ṣe kíni ojú kìí ọ̀bọ̀ lọ ẹgbẹ́ fún wọn tẹ́wà sọ pé bí ìgbà tẹ́ dangrade DNA tẹ́wà ìfiwé kìyàfà ẹsẹ̀ kí ni ẹ̀ dangrade ẹ̀ ní wọ́n ṣe gbé ara wọn wọ́n ṣe gbé ara wọn ẹlẹ́ẹ̀kejì. báyìí alẹ́ lè hàn lọ́sùn fẹ́ ayò ní ìbò bí i làkín náà kọ́ ní yò ní mẹ́fà aláàbùrẹ́ fi náà sọ̀rọ̀ àìsù nínú ní pàṣírí náà ní àwùjọ ẹ dákun jama ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ aya ti sọ̀rọ̀ lè hàn nasun ṣẹrẹ kò dàrú ṣẹ̀rí ọlọ́run ni kí ni mo pè jẹ́mọ́ ṣùgbọ́n mo fẹ́ tẹ́ gbàgbọ́ ibi o ṣùgbọ́n bí tá fẹ́ lò fún zọ̀nìní nasun yẹn ṣẹ́rí ni ọlọ́run ṣe kí ṣùgbọ́n tá fẹ́ lò fún gẹ́gẹ́ Zoni ni kí ni túmọ̀ ẹ̀ ó pọ́síbù kẹ́ni tí ń pọ̀hún pọ̀hún lọ́mọ yẹn kó ṣe kó ń kó ní gẹ́gẹ́ bí ti ń búra ní tòótọ́ ó pọ́síbù the same time bí ti ń búra pọ̀hún kọ́ lọ́mọ òun náà kọjá sí pọ̀hún náà ló bí òun ló ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ayé alẹ́ àánú náà sọ sáré ẹnìkan ò jiyàn àmọ́ ń tá a fẹ́ lò fún yẹn táàbì búra fún yẹn ọ̀rọ̀ tó mú ọ̀rọ̀ fifty fifty ní ọpọ́sibù kó ṣe pé òun lọ́lọ́mọ yẹn ọpọ́sibù kó ṣe pé òun kó ṣe kí ni pọ́sibù dáadáa pọ́sibù torí sábà tí ẹ jẹ màbẹ́ àsìkò tó bí ń ṣe ètò tí ó fi bímọ tí ara ẹ̀ ń ṣe dẹ̀múdẹ̀mú dáadáa ọkọ lè bá sùn kálómínú sùn kálómínú tó bá sùn yóò kàn rí pé ìyàwó òun ní ìkórè nǹkan kan igbá o ó lè já sí pé tiẹ̀ gangan ló ṣe kí ni lọ́dọ̀mọ́ ó lè já sí pé tiẹ̀ gangan ló ṣe kí ni lọ́dọ̀mọ́ kọ́kàn wòrì kúrì tíyàwó ẹ̀rí kọ̀kọ̀ mọ́ ẹ̀jẹ̀ mi lọ́dọ̀mọ́ hundred percent ò sí fóun náà ẹ̀jẹ̀ mi kọ́dọ̀mọ́ hundred percent ò sí kí ni kò sí fóun náà ó kàn rí pé kíní yìí ti rú mi ní ojú kò dájú pé mi mo ní ọmọ yìí kí wọ́n máa gbọ́ ọmọjọ́ bàbá mi kẹta ọjọ́ mi kọjá àwọn yòókù rẹ̀ ṣé kò lè jẹ́ lómi lè ya rẹ̀ ni tí ò lè jẹ́ lómi náà ni torí owó tẹ́lómi fi ń kọ́ ọmọ òjò bẹ́ẹ̀ lọ. gbogbo tó fẹ́ mú ẹgbẹ́ àrídájú hundred percent ọ̀sẹ̀ gidi kò sí lórí ẹ̀ ayé àgbàláfíà àmọ́ bí tá a fẹ́ lò fún yẹn ọ̀rọ̀ yẹn méjì ṣe wà ń bẹ́ẹ̀ wà ń bẹ́ẹ̀ fifty fifty ní àmọ́ o àmọ́ àjìyàyà ṣùgbọ́n bí tá a fẹ́ lò sí láti rí ní lásàlàyé àmọ́ bá gbọ́n ìrìnà sí yà fífí fídíò sílẹ̀ o gẹ́gẹ́ bí tàjárùbù mùtàkárírà àwọn experience tó ti ṣáájú ṣáájú ṣáájú ṣáájú tẹ́ ẹ bá ṣe díẹ̀ ní ìpínlẹ̀ abákàtọ̀ màkánlẹ̀ bẹ́ẹ̀ bá wá gbé lọ Amẹ́ríkà the same result bẹ́ẹ̀ bá gbé lọ Saudi Arabia the same result ibi ẹni ẹgbẹ́ ní rìsọ́ọ̀tì kẹjọ́ ọmọdébìnrin tí ó máa mú ọ̀nà amẹ́ni tó búra lẹ̀ àánú ayà lálàáfíà àmọ́ bí tí ń búra nílé rí pẹ̀lú òun tí ń búra fifteen fifteen síbẹ̀ ní ẹgbẹ́ tí ọba jẹ́ fifteen ni wọn lè ṣe díẹ̀ díẹ̀ kan tó wá kóun ló ní ọmọ ẹ̀rọ bọ́tí bọ́tí bìkì ọ̀sẹ̀ wọn lè sọ́nà kóun kó ní ọmọ náà. wàá fi ìhà àti ìyá àjà fẹ́ ìrẹ́ والمثبت والمثبت مقدم على النافي نعم ويناقش ويناقش استدلاله بأنه لم يعتمد ṣé ẹ sì mọ̀ pé mo bẹ́ sọ fún nìkan fún yín ṣé ẹ mọ̀ pé tó bá kílíà ó dùn gba mújú tó nílùú jùlọ abẹ́kọ̀ọ́ ṣé ẹ mọ̀ pé bí kọ́lọ̀ ṣe lè àánú fifty níbi kó ṣe dí ẹni èkí òun nínú tọ́jọ́ bí pìsẹ̀ àti bí pìsẹ̀ èwo láàmọ́ now so لأنه لم يقم النبي الشرع ولا الوليدة زرع بوجود ما هو أقوى منه هو التراث لأن النبي لم يثبت النسب في الواقع للثاني ولذا لصاحب الفراش عذر الأطرافية جاءت مؤيدة لمن يقتضيه الفراش من ثبوت البلد. ẹ gbọ́ mi máa ń bẹ̀rù ẹ dákun torí ọlọ́run nínú ìtẹ́ ìjòkó ká lè rán mi létí ẹ̀rí tí wọ́n mú wá níbi ọmọ sáàdù lẹ́ẹ̀kan níbi ọmọ sáàdù alìwọ́ládùn Now, ànábì ọ̀gbọ́n ọmọ fúnta ní fún sáàlù bó ti yọ ohun túbà tó abẹ́kọ̀ọ́ abẹ́kọ̀ọ́ àwọn àgbàpá ànábì ṣe ìtọ́lọ́hún ṣe kí ni tọpa aláṣẹ ọpa ti jíjọ àwọn tó ń dìbẹ́tì wọ́n ní tẹ́ bá lọ mẹ́rin wá ó ti rí náà nù ṣùgbọ́n nẹ́bí ọ̀gbọ́mọ fún sáájú òtúbà tó ló ń sì nẹ́bí ànẹ́bí ọ̀gbọ́mọ lọ́lọ́mọ lẹ́yìn ìgbà tó ṣe fi àánú tán owó èso sì náà èyí àwọn èèyàn ó sì nẹ́bọ̀ èèyàn tó mú ọmọ àti ọ̀rọ̀ lọ́kọ̀tù tó wọ́n bí náà ọmọ àbọ̀rọ̀ ó ti yíò ẹ̀gbọ́n tí a wí ṣe mọ̀ pa Ànábì Muhammad kẹ ma wo bí àwọn àfáà wa ti lọ́pọlọ tó Ànábì Muhammad nígbàtí sáàdù kílèmù ọmọ ọmọ útíbà ní abẹ́kọ́ abẹ́kọ́ Ànábì ní rárá ẹ̀ zamua ló ní torí pé àlè wá ládùú bílí firash bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ mọ́ tòun ti bọ́mọ yẹn ti jọ útúbà tó tọjọ sáájú tó ànábì èjì ó ṣe kíni tá ànábì tún mọ̀ gan fáwọn ni wọ́n ní wọ́n ní kí sámú wa ṣe kíni sílẹ̀ bẹ́ẹ̀ kò jọ ó ṣe kíni kò jọ ọmọ lọ abẹ́kọ̀ọ́ àwọn tó sọ pé DNA lálò ẹ máa gbọ́ àwọn tó ní lẹ́hànù lálò wọ́n ní tòun ti bí jíjọ ọkùnrin pọ̀ tó ànábì ọ̀mọ́mọ fún wọn ó ṣèdájọ́ ọlọ́run pé ni tó níyàwó òun ló lọ́mọ torí náà ń kọ́ ìdájọ́ ọlọ́run bá ti wáyé kò sí tá a fẹ́ ṣe kí ni tá a fẹ́ lò mọ́ abẹ́kọ́ abẹ́kọ́ àwọn tó dọ̀rọ̀ nù ẹnu gbọ́ àwọn tó wá dọ̀rọ̀ ẹnu wọ́n ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ànábì òfin sáàbù lọ́mọ torí pé òun kò ní fìlàṣù abẹ́kọ́ abẹ́kọ́ àmọ́ nísìnyí a ṣe díẹ̀ ní èèyàn ẹni tó dìná yọ ọmọ yìí náà lọ kọ pé èso ń sì náà sáàbù ò lè gbọmọ tó ń sì náà ní wúkúbà ẹni tó ní ìyàwó òun ló dìná yìí ọmọ ara rẹ̀ tó rọ̀ náà ní sọ ibù alifirash awárí tó oyé wa kóhun ló nà ọmọ kò sí ìsinmi bẹ́ẹ̀ tẹ́lẹ̀ òun náà ló ní firash rẹ̀ gbà nẹ́bí ọba fún sáàlù lọ́mọ oníṣìí náà ní sáàlù ẹni tó kọ mọ́lẹ̀ yìí èso ní ó lè gbọ́mọ ìpadà ìyàtọ̀ bọ́wọ́ tẹ̀lé sí ìyàtọ̀ pé sáálù ó túbà sí nẹ́lọ́sẹ̀ tó ní lọ́mọ abẹ́kọ́ eléyìí ọ̀rọ̀ dàrú mọ́ ní ọwọ́ ni òun lọ́gbọ́mọ ìtọ́rọ̀hún náà ní sọ́ọ́ ibù alìfìrásì tẹ́ tẹ́lẹ̀ tó ọbọ́ ní ẹ̀lì wọ́lọ́dú lílìfìrásì òun náà lọ́mí tí wọ́n bá fún sáàdù lọ́mọ tòun ti fẹ́ fẹ́ fi jọ́ tó náà ó túbà sí sí nẹ́ni tẹ́ẹ̀tẹ́lẹ̀ náà omi sì náà máa ṣe kí ní ìmọ̀ ẹ̀dẹ̀mù ni eléyìí èso ń sì náà òun fún rẹ̀ ló ṣe lè àánú lọ́kọ́ díẹ̀ ní èsì bí ó lóun lọ́dọ̀ ọmọ pẹ̀lú ẹ̀rí tarí iná á da ọmọ padà fún torí kọ̀ọ̀rí ìdè àwọ̀háàmù ló ṣe ìròrí ló ṣe àlìwọ́lá ìdílé kí ni bílíkì rọ́ọ̀ṣì náà ṣé ẹni pé ẹ̀rí pé ànábì wọ́n ti dá ẹ̀rí ẹ̀rù pẹ̀lú pé à lóòótọ́ lóra ànábì sọ pé àlùwà àdúlé ìfẹ́ ràṣì bẹ́ẹ̀ ni yóò sọ bẹ́ẹ̀ torí pé ó túbọ̀ àwọn sì náà lò sì náà ló ṣe pẹ̀lú ẹni yìí tí wọ́n fi fún ní eléyìí tó kọ mọ́lẹ̀ yìí ọ̀rọ̀ dàrú mọ́ ní ìyàwó ẹ̀ náà lọ bá sùn fìràṣù ẹ̀ náà ní ọkọ̀ lọ ṣe lè àrùn nígbà tó lọ ṣe kí ni kí sọ́ọ̀sì náà lè dọ́mọ padà fún àmẹ́bí lóòdó ó dóbi ẹ̀rọ ìdúró ní ìdíra ṣe tóótọ́ torí kó sì ẹ́ ní útúbá eléyìí ṣe ní àánú tóótọ́ àmọ́ sínú ní pẹ́ni tó níyàwó òun lọ́lọ́mọ́ kèésì tún so ní wàhálà lọ́gbà tó fi ṣe ọmọ pa àwà fún nídàájọ́ àlè wà lágbú toró náà ló ní fẹ́ràn kèésì ó sì ná kílẹ̀ pé ẹ̀fọ́ ó sanwó orí ọ̀wá sálàyé yẹn kílí àṣà tá lè bá tún sí afábàríkà tá nàbí dúó lérí ẹ̀ mhm. ó sì náà ní tẹ́ẹ̀tọ́lọ náà ó sì náà ní obìnrin máa ṣe gíní lọ́mù ní eléyìí ẹ̀ṣẹ́ gíní ẹ̀ṣọ́ sì náà náà ní ọgbọ̀n rẹ̀ lẹ́yìn náà in tí wọ́n fi dúró lórí àwọ́dẹ̀lẹ́ ìfìláṣì ni pé onísì náà ní útúbà níjọ́tọ́ wà ń kébè ní o nísì náà ní útúbà àmì eléyìí ẹ̀ṣẹ́ gíní késo sì náà késo sì náà ìyàtọ̀ ti wà bí tẹ́ fi ń wé ara wọn àbí yàtọ̀ síbẹ̀ ẹ náà bí lórí ìṣẹ̀rí ọlọ́run ṣe bí bó ń sì náà ni ní sì náà lódò wà sí ilé láàlọ́ wà sí ilé láàlọ́ a ń ṣàhàdá sí ìwòláyé wà ìmáàlà ẹ̀rí táwọn àtàwọn mú wá kí ni wọ́n ń ṣe wọn tí kì í áfà wọ́n ṣe kí ni wọ́n tún ká wọ́n ní dna ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ayàlẹ̀ àánú tí wọ́n ní náà sùn ni èyí ò lè mú sí lálùwá wọ́n ní náà sùn òdodo ni ṣùgbọ́n tẹ́ ń lò lélẹ́rí zọ́ni ni fífí basman gracia always ẹ̀kẹta nọ́ọ̀sì tẹ mú wa tẹ lánàbí ìdólóyà ìwọ́ládú nílí village abẹ́fọ́ ọ̀fọ̀ ọmọ tó jọ ẹnìkan ọ̀fà fún ẹlòmíì lérí àlèwáládú wọ́n níbẹ̀ ni ànábì ọ̀fà fẹ́lòmíì tó ń sì ná omi ẹmọ dàmú náà ni ẹni tọ́lọ̀ ọ́ ṣe lè àánú yé èso ní sìnà ọmọ ẹ̀ náà ní kọ́ ọmọ ẹ̀ náà lọ kílẹ̀ àkóhun ló ní nǹkan ẹ̀ padà ẹ fún ẹ ní dúró bí sẹ́rí àmọ́ ẹ fún ni sókílẹ̀ ọdún fẹ́ tẹ̀lé mi nù wà sídìí láàlú wọ́n fẹ́ tẹ̀lé mi nù. wà ìmáàlú yíyà òkú iyọ̀ ànàkọ̀ ti dáyé kọ́tàlá ọ̀dùnlá fún màṣáyíra. ẹ dákun ẹ jẹ sáré ṣàlàyé àsìkò tí ń lọ tí ń rè mí gan sẹ́wọ̀n pé nùtí tó sọ ni pé wọ́n ti lọ gbéra wọn sí pé kóòtù ṣẹ̀ríà abẹ́ẹ̀kọ́ ilé ìlú ni mo jẹ́rìí wẹ́lẹ́ mo jẹ́rìí wẹ́lẹ́ tó ń bá purọ́ kí lánàá ọlọ́run bá wọn ilé ìlú ni mo jẹ́rìí mo jẹ́rìí tó ń bá purọ́ kí bínú ọlọ́run sí kíni èèyàn ti sí pé wọ́n ju ọlọ́run máa ẹ̀ ń sọ̀rọ̀ DNA èpé ju DNA lọ èpé ọlọ́run ju ẹ wá ń sọ̀rọ̀ di ẹni ibi tí yẹn ti gbére sí pé wájú ọlọ́run wọ́n níbẹ̀ ni ṣàhádà lọ́lọ́ sí ọlọ́run fọlọ́ jẹ́rìí ọlọ́ sí kíni máa bá lọ. làkúnyọ anna anna kọ̀sílẹ́yìn lè kọ́ta làrọ́ bìlọ ثم شهد زورا على ثالث بأنه هو القاتل ثم جاءت التوراة البصرية wọ́n ní wọ́n ní nísìnyí máa wò ó wọ́n pààyàn ẹ máa gbọ́ tí wọ́n fẹ́ sọ yìí o ṣe é mọ̀ fáwọn àtọ̀ náà lọ́ọ́ fọlọ́ jẹ́rìí wọ́n lọ́ọ́ fọlọ́ jẹ́rìí abẹ́fọ́ ṣe é mọ̀ fáàrí kọ̀rọ̀ wọn abárí sàmàdìbẹ́ náà kan wọn ìtọ́kàn kílí àsáwà ni pé ọkọ̀ ọmọ yìí ó sì fọlọ́ ń búra kóhunkóhun ní abẹ́fọ́ àwọn anílápẹ̀yọ́ rẹ̀ àwọn méjì kan wọ́n lọ lè pa ẹnìkan ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ àwọn méjì dìde wọ́n lọ lè pa ẹnìkan wọ́n sì pa tán abakọ wọn abakọ wọn wọ́n bá rí kóòtù làwọn méjèèjì bá panu pọ̀ wọ́n parọ́ mélòó mi ó pé a sẹ́wọ̀n kó nísìnyí wọ́n wá níbẹ̀ ni lágbájá ló pa eléyìí ń wí eléyìí ń wí ẹni wọ́n lọ́pàá àwọn alájọ́ sí ẹ̀dá mi lóhun adájọ́ ìdájọ́ lórí ni torí pé àwọn méjì pọ̀ jù ú wọ́n gbé alágbájá ah, àti lágbájá lọ́pàá lágbájá lọ́pàá àwọn méjì wá ń pín lágbájá lọ́pàá ṣé ẹ mọ̀ pé òun ti ń kọ́pá òun kọ̀ sílẹ̀ ní kankan fún un abẹ́kọ̀ ṣé ẹ mọ̀ pé àwọn eléyìí ti jẹ́rìí pé òun lọ́pàá kí alájọ́ ṣe ṣé ẹ mọ̀ alájọ́ dájọ́ pẹ̀lú ẹ̀rí ni ìdájọ́ bẹ̀ oníṣe kí lẹni tí wọ́n parọ́ mọ́ kí ni wọ́n ṣe fún wọ́n dájọ́ lé e ní abẹ́kọ̀ òkè wọn wá ní ọya ẹ́n wọ́n ṣe DNA ìbókù àní wọ́n ṣe DNA ìbókù tí hmm. hmm. wọ́n mọ iye ọwọ́ tó kan tó jùkú wọ́n dẹ̀ sí wọ́n bá discover pé DNA wọ́n ṣe níbẹ̀ yẹn kìí ṣe autopsy ṣẹgbọ́ autopsy kí wọ́n ṣe bẹ̀ DNA ni wọ́n ṣe tí wọ́n fi mọ ta lọ́pàá gangan wọ́n bá ṣe DNA wọ́n bá discover pé nínú DNA táwọn ṣe àwọn méjì tí ń pé lágbájá lọ́pá yìí gan lọ́pá kí lára jù sí náà ẹ dá mi lóhùn ìgbọ́ àwọn méjì dìde wọ́n ní lágbájá lọ́pá yìí wọ́n wá ṣe DNA wọ́n discover mi DNA pé àwọn méjèèjì wọn gan ló ṣe kí ni lọ́pá tó sì kílẹ̀ àwọn olóòpìnlẹ̀ fún àwọn ọmọ pa tí a bá jọ sí ẹ̀dá mi lóhùn ẹ́ adájọ́ sí kí ni yóò tẹ́dọ́já eléyìí tí ń kọ́ lóhùn búra náà kọ́hùnkọ́hùn lọ́mọ yìí ní pé àṣà mo jílẹ̀ pẹ̀lú ọlọ́run mo jẹ́rìí pẹ̀lú ọlọ́run èmi kí mo lọ́mọ yìí kíníkan kíníkan bá a bá ṣe díẹ̀ díẹ̀ tọ́wọ́ mi gbóhùn lọ́lọ́ tọ́wọ́ mi lọ́mọ lọ́mọ àátẹ́ kí ni àtẹ́rọ́jẹ́ ni torí tí ń jẹ́rìí sí tẹ̀tẹ́lẹ̀ náà ojú wo sí kí ni bí àwọn tí ń parọ́ mẹ́nìkan pé wọ́n ní tójú wo débẹ̀ tá a sì fẹ́ lọ́jọ́ kú fóńtọ̀ mú tá a wá ṣe DNA tá a wá discover pé àwọn méjì wù gan ni wọ́n pa sáàpẹ̀lẹ̀ yìí àwọn olókàlàpá bẹ́ẹ̀ náà lórí fẹ́ni tọ́lọ́ ṣe lè àánú tí ń fọlọ́hún búra ojú wo tọ́lọ́hún kò tóun náà ìtìbẹ̀ lọ́kàrẹ̀ àti kíni ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kẹsàn-án níní àwa ṣe DNA DNA wá sọ pé ní ọmọ àwọn tàdájọ́ mi bẹ́ẹ̀ ládàlẹ̀ àdùrù ládàá sókílẹ̀ torí ọ̀rọ̀ ẹ̀rí ọ̀rọ̀ ọkọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí mo pé ẹlòmíì kan ti ṣe ẹkú tí ọmọ ru àlùkùrá lè rí báyìí sí mo kúrọ́ ni ìgbọ́ tí ó rù kúrọ́ tí wọ́n tó bá ṣe bẹ́ẹ̀ káyé wọ́n bàjẹ́ kó mọ̀ mọ́ irọ́ ní sì pa kí wọ́n wá rí kinní kan tí ó discover rẹ̀ ṣé kúrọ́ nítorí lè rí ẹwà gbà ẹ dá mi lóhùn قالوا إن امرأة لو ولدت من الزنا وادعاه الزاني أو قتل ذلك بالرقية فإنه لا يثبت الولد منه باتفاق فكذلك إذا رجع النسب بالنعم فإنه لا يثبت بعد ويمكن أن يناقش بأن هذا قياس مع الفارق عارف ان الاصل المقيس عليه في حكم الولاة من الزاني هو الاستدلال على على حكم الولاة من صليب الجراح فتقول النسخ بلغنا هنا واقف بذلك سيدي àwọn ìmẹ̀yẹ yìí ọ obìnrin tó bí mọ́nù sí náà sọ ń gbọ́rọ̀ mi tí ẹ máa gbọ́ ọ obìnrin bí náà pẹ̀lú sí náà àwọn tí wọ́n sọ pé bá sí yà nílò lè àánù láti kí ni nínú ẹ̀rí tí a mú wárí o wọ́n lóbìnrin bí mọ́nú síná onísìná wá jáde ọwá ni mo lọ́mọ àwa ṣe DNA sẹ́gbọ́rọ̀ mi DNA wá sọ fún onísìná lọ́lọ́mọ nínú ìṣẹ̀rí àsáàfún lọ́mọ ẹ̀dá mi lóhun wọ́n ní àwọn wá ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní bí èèyàn bá ṣe lè àánù kọ́dà kó ṣe kó òun lọ́lọ́mọ ààlè fún ọlọ́mọ wọ́n nítorí eh kì á tún barakallahu fíkì kì á tún mọ́rìbárìkì wọ́n lẹ́rìí ni pé ẹni bá ṣe sìná kọ́dà kó ṣe DNA kó ṣe kó òun lọ́lọ́mọ ààlè ṣe kí ni wọ́n ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹni tó bá ṣe lè ààlè kọ́dà kó ṣe kó òun náà lọ́lọ́mọ ààlè ṣe kí sọ́jọ́ra wọn kójọ́ra wọn ìjú ìjẹ́ ọ́fẹ́lẹ̀ yìí lọ́mọ kí ni eléyìí tó lóun kóhun lọ́mọ kí ni ó jẹ́ adọ́mọ padà fún ọlọ́jẹ́ rẹ̀ ní eléyìí òṣèṣì náà ọ̀rọ̀ lọ́dà rúmọ ní náà bí ní kì yá sún náà tọ́ mo wá fẹ́ bọ́ síbi ẹ̀rí àwọn tó sọ pé DNA yẹn o lẹ́yìn ìgbà tá a bá ṣe lè àárín tí DNA bá sọ pé ni tó ṣe lè àlọ́lọ́mọ kí láti àbúlọ́mọ kí lè rí wọn a ti sọ díẹ̀ pé náà ẹ̀yà tó máa dùn dáyà kíákíákíá àsìkò ti lọ. ìpìlẹ̀ gangan ẹgbọ́ kí ni mo ìpìlẹ̀ gangan àlìwáládú àlìwáládú kọ́ lọ kóòtù kọ́ lọ lè ṣe lè àmọ̀ kọ́ wá darí káwá ṣe DNA kí DNA wá sọ fún ọ̀pọ̀lọpọ̀ kọ́ máa gbéṣẹ́ ní àlọ́ fún ọ̀pọ̀lọpọ̀ á sọ fún pé àlìwáládú ṣẹ̀ríà náà ló ní aṣọ fún ọgbẹ́ ìwọ ìlú garage ó di méní èso àbá. Adẹ̀ tó wá ní a òun ṣe lìánu kìnnìkan kìnnìkan á sọ pé a ní lìánu ti jẹ́ àṣìlù lélẹ́yìn náà jẹ́ sọ́mọ pé àṣìlù ìpìlẹ̀ gangan ni àlùwọ́ládú wàhálà kan ló dé bá ọ tó fi wàhálà yẹn ti wá ṣubú lìánu wúlò mọ́ wàhálà tó dé bọ́ tó fi lọ sí lẹ́yìn wàhálà wọn tẹ́kí ní lẹ́yìn tó ṣe tẹ́kí ní àwọn apadà sí kílẹ̀ bí àlìwáládú ẹ̀dàkùn ọba mu àbí ọba mu. فإذا كنت هذا العفو عرج وترك شهادة نعم الدليل الثاني الدليل الثاني القياس ولا الإقرار wọ́n ń pe kẹ́kẹ́ ní ìkẹ́wà nù sẹ̀ríà kí yẹn fi kẹ́lẹ̀ pé tèmi ni gbásímọ̀ wèrè àbí àbí ilẹ̀ fún òun fún kíní olólọ́mọ ìkẹ́lá ló kéré nù sẹ̀ríà tí bá gbèrè àbí àbá fi ilẹ̀ fún ọkọ olólọ́mọ wọ́n lọ sí wọ́n lọ nínú ẹnu nì wọ́n lọ nínú ẹnu ni náà ẹlẹ́kẹ̀ta bọ́ síbi àdèlílù fáàlì mo ti rọ́ọ̀ṣì mo ti rọ́ọ̀ṣì kò ní kò ní yẹ yín má ẹsẹ̀ sùúrù àfa ẹsẹ̀ sùúrù kò ní àbí kò ní yẹ yín má ti bá rọ́ọ̀ṣì dáadáa àgbàràdùn mọ kàn sọ kọjá ni ó yẹ kí n sọ kó dín jù bá ń lọ wọ́n dà kí n mo ti sọ kọjá ẹran mi létí. àwọn tó ní àgbọmọ àgbà bọ́bá ṣe àlè dá ọmọ padà fún wọn eré yàánù láti kí ni kí lè rí wọn kí wọ́n sì fi dẹ̀rí yẹn nù. sọ́tàn lè rọrọ̀ sọ́mọ́ afáàbùpá òun lè rọ́rọ̀ sọ sẹ́fẹ́ sọ̀rọ̀ ní ọyá àfà pupa ẹ̀rí mélòó wọ́n kọ́kọ́ mú wọn pọ́kàtẹ́lì mélòó ó tó márùn-ún ó tó márùn-ún ẹ̀yà. ìnáwó ni tàní ọ̀sọ̀ kejì ọyà fà jẹ́ àrí ọlókè ọ̀yà máa rí ọ nọ́sùn ṣàrẹ̀ ìyìn fi kún pẹ́kọ̀ tí yíyá tó tòbó tí ó mọ́ kún Tìyáfà lọ bẹ́ẹ̀ fún sáàdì ànábì lo òfin ọlọ́run torí pé asìlù náà onísìnà ni ó túbà ló fi fara mọ́ bí kí ọmọ gbọmọ fún kí àyè wà ládú ìfìràṣì àmì yìí ṣe kí ni ọ̀rọ̀ dàrú mọ́ ní Nọ́ọ̀sù yẹn lálàáfíà dáadáa ó pé àmẹ́ni tó fẹ́ lò tó wà látàkà kí lọ́wọ́ látà bọ́ọ̀lù bọ́ọ̀lù ní fifty fifty díẹ̀ ní èsì ní hundred percent kí ni mo tún sọ lẹ́yìn ìgbà yẹn mo tún mẹ́rin kan wá pé bá a ti da tẹ́ni tó ṣe sì ná tó bá jáde kó lòun lọ́mọ tíyàwó mi á sọ kó lòun tá a lọ sí DNA tí dna sọ fún ọlọ́lọ́mọ kíláàsì àní fún lọ́mọ torí pé kíni wọ́n ní bá àti ní fún lọ́mọ lẹ́yìn dna bẹ́ẹ̀ ni bá ṣe lè àánú náà bá dé tó gbé dna dé àní dọ́mọ ní kìyà sún máa alfààrí sótíyé tàbí oníbèèrè wasallallahu wasallama ala sayyidina muhammadu wa ala alihi wa sallam ìbéèrè àbí mo ti sinmi báyìí torí mo rí pé àyílà tó wáyá afáàtọ́fẹ́ béèrè èyí ìparí ọ̀rọ̀ yìí ò fẹ́ rántí ẹgbọ́n mi láago méje sí méje àbọ̀ á bẹ̀rẹ̀ wa láago méje sí méje àbọ̀ á parí mẹ́fà náà bá ti sínú pẹ̀lú ògùn ọlọ́run jọ́mẹ́je jọ́mẹ́je òní ẹ ṣe kéde ẹ pósìtì ẹ sì gbogbo ẹ̀jẹ̀ àwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ àwọn obìnrin o ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ ọkàn àwọn obìnrin náà ẹ̀yin obìnrin bọ̀ ẹ ọkọ gbogbo ẹ̀yin tẹ̀yin obìnrin jẹ ẹ̀yin ìyàwó tẹ̀yin ọkọ jẹ gbogbo ẹ̀ láyé ẹjú o ẹ̀yin onímọ̀sánná tẹ̀bí ajẹ wọn ẹ̀yin oṣù lásà ẹ̀yin rúbá tẹ̀gbẹ́ táàdì àtàdì dà rọ́bì alẹ́ mójútó ẹ̀ sì tọ́jú wọn àtẹ̀yin obìnrin tí wọ́n tọ́jú tẹ̀ yọ̀pọ̀ látẹ̀fẹ́ wọn kọ́lé mọ̀ àti múra tẹ̀ múra wà létí ro àtàwọn tí wọ́n wọ jàlúbáàbù tí wọ́n tún máa jó lórí Facebook àtàwọn jàlúbáàbù oríṣiríṣi tó kúta táàtì ẹ̀fẹ́ ẹ̀dá tẹ̀sìn mọ̀ ní gbogbo ẹ̀ láfẹ́ yẹnjú pẹ̀lú ògùn ọlọ́ gbogbo táfẹ́ yẹnjú pátá bíi symposium yẹn obìnrin ni àmọ́tọkùnrin àtòmí láti kí La lápè ẹ sì kọ bẹ́ẹ̀rẹ̀ wá àwọn àfọ́yẹsẹ̀ ọ̀dà yín lóhùn náà jọ méje jọ mẹ́jọ jọ méje sátidé àkíní seventeen insha allah náà. àwọn tó fẹ́ béèrè béèrè mo ti pàfà yìí lẹ́nu. ẹ pàdé mi nígbà tá a bá fẹ́ yẹn ju yẹn ẹ ń dáhùn lórí náà. aleykum salaam ọbẹ̀ ìjọ béèrè ìdáhùn náà wà jọra wọn. náà tí a bá ti ṣe ìlànà tó kọ ọmọ ìtumọ̀ ni pé òun àti àwọn èèyàn ní fẹ́ra wọn mọ́ tí alùpàmọ́ ọlọ́run èdè. bẹ́ẹ̀ ni. náà àti wàá rẹ̀ rí pé sìnà tó lọ́mọ ń ṣe lé ọkọ ìyàwó ń ṣe lé lọ́rọ̀ ọmọ bí ẹni tí wàá prove ẹ̀ pé òun ló ní ọmọ. ìgbé ansa tí mo fẹ́ fẹ́ nìyẹn arábìnrin obìnrin náà ó ní òun ní oyún ní twenty twenty one ó bọ́ sínú Ramadan kò gbàwẹ̀ twenty twenty one ó láfíà tó bímọ tán òun àtọkọ ní agreement pé ọdún méjì ni kó fi fún ọmọ lọ́yàn so twenty twenty two Ramadan kò gbá twenty twenty three Ramadan kò gbá nítorí pé fún ọyàn lọ́wọ́ ọmọ lọ́yàn fún ọdún méjì ó tuntun wá lóyún láì. ẹ sọ fún mi ní gbogbo àwẹ̀ pátá yóò gbà padà oògùn láwẹ̀ wọ́n tún wà mí fún mi. gbogbo àwẹ̀ ọkẹ́ mo ní ó ti. Ah, mo mọ fìdá kí n tó fún ilé sí mo fún mi mo mọ tún mọ fìdá kí n tó fún ilé sí mo fún mi ìbéèrè ni pé ọlọ́yún 2020 àwọn àtọ́kọ rẹ̀ wá sí mídìní àwọn afọmọ lọ́yàn 2023 tọ́lọ́dún méjì àwọn ìfún lọ́yàn ó tún wá lóyún 2024 wọn wá gbàwẹ̀ mo ní kọ́ gba gbogbo ẹ̀ padà ọlọ́run ògùn láwẹ̀ kò yí dẹ̀ ṣe màrí dọ́nù wà láàlá sáfàrì tó so yóò san àwẹ̀ padà ẹgbọ́n tí mo wí ẹ lè gbá bá tó wà mí tó yàtọ̀ sí bí mo dúró sí mo sọ kọ́lọ̀ san rẹ̀ padà mo sì ti sọ̀rọ̀ yìí lọ́nà tó gbà kúnná ní ramadana dùn ta mo sọ ramadana èsì nígbà mo débi àyà wàyí kuntum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar wa ala alladhina yutiqunahu fidyatun ta'amu fidyatun ta'amu miskin nígbà mo débi fidyatun ta'amu miskin mo wá sọ̀gbà tó mi ṣe fídíà ìgbà wo lómi ò ní ṣe fídíà ìgbà wo lómi bọ́ sípò mari.

Ibn Salam. Ẹn àti ìbìnrin lẹ o. Àti ìbìnrin lẹ o. Nǹkan tó fi kàn fẹ́ bèèrè pé ǹjẹ́ ẹ̀líyànù tó ṣe yẹn, ó ní oore ọ̀fẹ́ àti àti tọrọ bóyá tó máa ní nǹkan tó máa sọ pé kó fi lè da ìyá yẹn padà pé wọ́n lè fún lọ́mọ yẹn padà pé àbí ọlọ́run náà yanjú ẹ̀ yanjú ẹ̀ ọlọ́run yá fi ẹ̀ fún wọn kọ pé bóyá. ẹ bẹ́ẹ̀ náà tá a padà sọ tí ẹni tí ó lọ sí ilẹ̀ ààrùn ẹ bá ń gbọ́ tí wọ́n fẹ́ sọ yìí ìdájọ́ tuntun ni akédàbà nẹ́fṣà ọwọ́ ni ah, ó ronú sẹ́wọ̀n akẹ́lò mi ń ṣe ilẹ̀ ààrùn lórí ọ̀dájú. ó ti ṣe ilẹ̀ ààrùn ó ti kọ́ ọmọ burú yìí pọ̀ ya túbà díẹ̀ bẹ́ẹ̀ ọ ni ilẹ̀ ààrùn tó ń kí ni lóyún bí o sì sáàgbà ọ̀rọ̀ tó sọ wọn àbá ní ṣe kí ni àbí kalọ̀ sọ alìmọ̀láàrín alẹ́bí alẹ́fṣàwò ẹni tó ṣẹlẹ̀ àdá tó wá mọ̀ pé rọ́lù nǹkan tó wá jẹ́wọ́ kó ṣe kí ni ó ẹni tó ṣẹlẹ̀ àánú tán tó parọ́ ìbéèrè bíi نعم عليكم السلام اها اها اها ولو قلما قلما kò sọ̀rọ̀ bí ilé kí ni tíyàwó wúyẹ ò nítumọ̀ ìtọ́ka àwa ọkọ ló ń kóhun lọ́wọ́ abẹ́bọ́ ọdẹ lọ sí ilẹ̀ àn abẹ́bọ́ àbúṣe DNA wọ́n sì lóhun kọ́ lọ́mọ kò ní nínú ṣẹ̀ríà ìyá lọ́lọ́mọ ọ̀rọ̀ jẹ́gbẹ́jẹ̀gẹ́ tóbi nìyẹn ń sọ ọ̀rọ̀ tí wọ́n lọ lẹ̀ lóko ni kọ́ máa bọ́ òun mọ̀pátọ̀ ọkọ̀ òun ò lè dọmọ lòun fi lọ ṣe sì ná wọ́n lọ lẹ́ lóko ní ẹ̀ mọ́tẹ́ wí ni ẹ̀ mọ̀ kó ṣe ìkírààrùn bóun ṣe kíni òun ṣe sì lẹ́yìn yìí irú òru làwọn Yorùbá ní wọ́n agbàgbé ẹni kọ́ ẹ̀bù ọkọ rẹ̀ ọfẹ́ kọ́kọ́ rẹ̀ ọlọ́mọ láyé wọ́n kú lóko tẹ́mi rẹ̀ ní kíni toró ti fi nílẹ̀ bóun ṣe kíni òjì bẹ́ẹ̀ lọ kọ̀ sọ́rọ̀ bí wọ́n ní bàbá ìgbọ́ ìgbọ́ ní ìgbọ́ jẹ́ wù bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni nǹkan mí ma ń bẹ̀rẹ̀ Bàbá owó ni Darun Naim àìsolówó káàbà sí nǹkan à ń dá tọ́rọ àti gíní à ń dá kọ́bọ̀ bàbá mú ọlẹ́bà tó gbogbo tá ń sọ yìí ó nídìí ká ní magazine kan tí ó gbé jáde ó bí ọ̀rọ̀ ọmọ tó lágbára ọ̀rọ̀ ẹ̀sìn tó sì lágbára ni ó yẹ ká ní magazine kan tí ó máa gíní mo wá ṣàlàyé pé kò sówó kò sówó bàbá wa ọlọ́jẹ́mi yóò gùn tí ẹ bá lè bá wa rí àwọn èèyàn tí ó fìnánsì magasin yẹn àrẹ́dì àti sí tàbára àwọn tí ó fìnánsì tí ó na owó ìdí ẹ̀ àrẹ́dì àti sí tàbára àwọn tí ó fìnánsì ẹ̀ àrẹ́dì àti sí ọlọ́run san yóò san rẹ̀ àmọ́ owó ni púpọ̀ tí ń dí wa ní ọwọ́ náà. yóò lẹ́yìn bẹ̀rẹ̀ sí wádìí. ẹ́ bèèrè bèèrè o àbá india ní tí mẹ́gbẹ̀mí láti india sí dáadáa ni yóò lọ wá dé ẹkù nàìjíríà yìí ọlọ́run jọba ara wọn ẹ̀sì dé dáadáa oúnjẹ wọn lásìkò yìí ọlọ́run sì ogun ẹ̀ nírọ̀rùn ẹ̀dì dáadáa àsìkò tí nǹkan wọn lẹ́dí sẹ́kò tí kàn yín ẹ̀yìn tẹ́tí ẹ̀kọ́ India bọ̀ ẹ̀yin olówó India ẹ ṣàánú àwọn tálíkà lè ẹ sáwọn ṣàánú àwọn tálíkà náà ìbéèrè. Thank you ìwà pálapàla sí ẹ̀rí ń tọ́yẹ ká mójútó lákọ̀ọ́kọ́ ni bọ́lọ̀ ti ní ká ṣe pẹ̀lú àwọn obìnrin gbogbo wàhálà àìsóbin bọ́lọ̀ ti ní àṣẹ obìnrin yẹn ń dá wàhálà lẹ̀ láwùjọ ní ọlọ́run wá sí obìnrin lẹ́ẹ̀kọ́ máa rìn káàkiri ẹni rìn yìí waqarna bí mo yóò ti kún lọ wala tabarrajina tabarruja al-jahiliyyatil la ọlọ́ni gíní kan wa qul lil mu'minina yaghuddu wọ̀yáfàdú ọkùnlùmọ́mìnàtì yàgùdúnà mílà sọ́rọ̀ yínà wọ̀yáfàdúnà fúrújàúnà wọ́lá yìí sí lẹ́tàúnà ìdí ń fa kí a máa gbóbi ara ẹni àwọn obìnrin sí rálẹ̀ káàkiri wọ́n ẹ̀ àmọ́ni wọ́n ló jalbab mọ́ni wọ́n ló ní kọ́ọ̀bù mọ́ni gbogbo obì tí náà pápá ní ẹbí ń gbóbi olómi ojú ní ti bẹ̀rẹ̀ náà fàkàlámù fàmọ́ ìdùn ojú náà ni ẹjẹ́ wọn lọ kojú ẹjẹ́ wọn lọ kọfà ara ẹjẹ́ wọn lọ wọjà bá ẹjẹ́ wọn rẹjú wọn lẹ̀ ẹmẹ́jẹ́ wọn míìsì pẹ̀lú ọkùnrin mọ́ gbogbo àwọn ètò yìí láàṣẹ láwùjọ tí à ń gbomi ara ẹni ó fi ṣe kíni àmọ́tẹ̀ ìrànjú bẹ́ẹ̀ ìrànjú kì í táwọn ọ̀pọ̀ ọ̀dẹ́wọ̀ yìí táwọn mi ò lónìí kọ́ọ̀bù tí wọ́n wọjà bá fún yìí àbúrò ọmọ pọ̀ ní o àbúrò ọmọ ọ̀pọ̀ àfi ká lọ lòfin ọlọ́run àtọkùnrin àtọbìnrin ká lòfin ọlọ́run ìwọ ọkùnrin tó bá ń lọ yẹ̀kún tún ní bàṣàríkà lẹ́jọ́ ilé má jòkó tóbi olómi má ṣe ká lóra pẹ̀lú omi olómi gbogbo nǹkan wọn láwọn ṣe ìwọ obìnrin tó ń lọ náà yàtọ̀ tó dínà ní àfisọ́rì yìí náà wọ̀yà àfọ́ dínà orújà òun náà bá pa òfin yẹn mọ́ sínú rìdíùsì tá bá pa mọ́ kọ̀ntínú ni. gẹ́mọ̀ lọ gẹ́mọ̀ lọ sí àbá àwọn lọ kí ni tèmi pẹ̀lú ìyìn kò sí ti wá bí èyí wọ́n dáfà kò sí ti wá bẹ̀ ẹ bá kàwé wọ́n dá lápọ̀ èyí bá gé wọ́n dáfà kí á já bí èyí ìtẹ́ bá béèrè gangan ìtẹ́ bá béèrè gangan ẹ̀ béèrè ìtọ́ yẹ kẹ́ béèrè ni pé obìnrin tí wọ́n jágbà yìí sọ́mọ tí wọ́n bí sílé ẹni tó sọ́mọ àlè ní àbọ́mọ̀sí náà ìbéèrè nu ọdẹ àbá kíákí ámẹ́ ó máa kéwú lọ ọba ti dára kọ̀wé ó máa fi èbó rẹ lọ bí tèmi nìyí. ṣé wọ́n kọra wọn pẹ̀lú ọkọ tọ̀hún ṣé ẹni tí wọ́n já sí pé obìnrin bá lọ ẹgbẹ́ onímọ̀ fẹ́ sọ bí nílẹ̀ Yorùbá béèyàn bá kọ ìyàwó wọn ń kà kún ìyàwó ẹ̀ béèyàn bá ti kọ obìnrin kò jẹ́ ìyàwó ẹ̀ mọ́ anybody lè ṣe kínní ó lè fẹ́ ó di mí ní. ẹlẹ́ẹ̀kejì tóbìnrin bá ti ṣe ṣákúwá tó pariwo jáde bó pé ìfẹ́ lágbájá mọ́ pẹ̀lú ẹ̀rí báyìí tí wọ́n sọ pé tọ̀ ó lóun ọ̀fẹ́ ọmọ kọ̀fẹ́ ọmọ tá à ń pè ní kólẹ́hùn tó bá ṣẹ̀rí àmú bẹ́ẹ̀ lómi ìbá fẹ́ nígbà náà kò jẹ̀bi o ṣe é gbọ́ tí mo sọ torí àwọn tó lóko àwọn tó lówó tí ẹ bá wá fẹ́ ìyàwó kan tẹ́nìkan kọ́ lẹ̀ pẹ̀lú gbajúmọ̀ tó ní wọ́n lọ gba ìyàwó lágbájá wọ́n ti kọ́ra wọn obìnrin yóò jẹ́ ìyàwó ẹ̀ mọ́ àmọ́ ẹ fẹ́ sọ ẹnìyàn lẹ́nu tó ní gbajúmọ̀ tó ṣe kí ni àbí tó ní owó tó ní àmọ́ èyí tó burú jù ni kóbìnrin wà lábẹ́ òrùn ní ọkọ kan kọ́ wá lóyún sábẹ́ òrùn léye kọ́ wá kó jáde kọ́ lọ bímọ àbí kọ́ wá lóun ọ̀fẹ́ mọ́kàn kó jáde láì ní tọ̀láàkù láì ní kúlí kọjá síbòmíì gbogbo ọmọ tó bá bí síbi ọmọ sí náà ni gbogbo ọmọ tó bá bí síbi ọmọ kí ni amákánítọ̀ lákù ṣẹlẹ̀ àbí kólíhùn ṣẹlẹ̀ tí a bá fẹ́ ra wọn ẹnìyẹn fẹ́ bó ti yẹ kó ṣe kí ni àmọ́ kò sí tọ̀láàkù kò sí kólíhùn ọkàn lóyún lọ́ba ti ilé kan bọ́ sí ilé òun ilé kan bọ́ sí ilé kejì gbogbo ọmọ tó bá bí lábẹ́ òrùlé òun ọmọ sí náà ni. Naam, sótìyé. Allahumma ayyiz al-islam. Ah, bàbá yẹn lọ bọ̀. Não. Não? Ìgbò ẹ̀sùn mọ́ ọjú. Ẹ̀hẹ́n. ìyàwó ní ọkọ kọlọmọ mi lọ́lọ́mọ ok ok ok àkọ́kọ́ náà ìyàwó lọ ra ọmọ lọ́sibítù ọwọ́ àgbẹ̀wálé fọ́kọ̀ọ́kọ́ máa kọ́ ní létà wọ́n ti sọ́wọ́ ń gẹ̀ sọmọ ọkọ ọmọ tọ́ra ni ọkọ èso ń sì náà ìyàwó èso ń sì náà ìyàwó èèyàn sì sì náà ó kọlù òfin ọlọ́run tá à ń sọ pé àtàbá ní tí ò sí Islam tó sínú ó ṣe kí ni ọ sọmọ ọlọ́mọ di ọmọ rẹ̀ tàbá ní ló ṣe ọ àdọ́pì ọmọ tí èso mẹ́ ó pè lọ́mọ abẹ́ẹ̀kọ́ ni ṣẹ̀rí ọ̀faramọ́ kìí sọmẹ́ ṣẹ̀rí ọ̀faramọ́ kìí ṣe kí ni kì í sọmọ ẹ̀sẹ̀ ni ó sì gbá ní lọ́lọ́ mi sọ pé òdòrúhú lí àbá ehim bàbá tó bímọ lọ́lọ́mọ so wọ́n máa yẹ sọmọ wọn ìyáwó ẹsẹ̀ ìyá rẹ̀ bàbá wọn ẹsẹ̀ bàbá rẹ̀ so tọ́gbọ́n ti wá jàmbá ọkọ rẹ̀ kéèsì àárín wọn àtọ́kọ ẹni àmọ́ kéèsì ó ń sì ná oníjàmbá ni àtẹni tó ń fi ọlọ́run níbi ikọ́ sọmọ ọlọ́mọ di kéèsì ó sì ná o rabbana la tusiki kulubana